الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجوالك قولون لابد ṣíṣe dáadáa sáwọn òbí ẹni lẹ́yìn محمد ibn Sirin ọ̀kan pàtàkì ni nínú àwọn olùmọ̀ عند أبي هريرة ليلة كنا عند أبي هريرة ليلة فقال اللهم اغفر لأبي هريرة ولأمي ولمن استغفر لهما قال محمد فنحن نستغفر لهما حتى ندخل في دعوة أبي هريرة محمد بن سيرين رحمة الله عليه ولا ولد أبو هريرة لا جوكا فقال أبو هريرة باسقي اللهم اغفر لأبي هريرة ọlọ́run forí jìn Abu Hurairah wọlé ummi sì forí jìn yá mi wọlé mẹni tọ́wọ́ fọ́rọ̀ lẹ́hùn mọ́ sì forí jìn gbogbo ẹni tó bá tọrọ àforíjìn fáwọn méjèèjì foríjìn gbogbo ẹni tó bá tọrọ àforíjìn fáwọn méjèèjì ẹni tó bá tọrọ àforíjìn fún èmi àti ìyá mi ọlọ́run foríjìn àwọn náà. قال محمد بن سيرين فنحن نستغفر لهما ترينا أواما ترى فرج أبو هريرة أتياري حتى ندخل في دعوة أبي هريرة طلب لنفانيات و أبي أدواء أبي هريرة رضي الله عنه الإمام البخاري رحمه الله ó fi àdéhìí ṣe abẹ́ àkọlé ṣíṣe dáadáa sáwọn òbí méjèèjì lẹ́yìn ikú wọn lágbọn pé nǹkan tí Abu Huraira tó ti ṣe kalẹ̀ fúnra rẹ̀ yìí gbogbo ẹni tó bá láǹfààní àti gbọ́ pàtàkì jùlọ àwọn èèyàn tó ṣe wípé wọ́n bá a lò gbà wọ́n fẹ́ láti máa tọrọ àforíjì fún Abu Hurairah wọ́n sì tún máa tọrọ àforíjì fún ìyá rẹ̀ nítorí kí àdúrà tí Abu Hurairah náà ṣe fẹ́ni tí bá ń tọrọ àforíjì fóun àti ìyá òun kádùn àyẹnù lè bàjẹ́ tiẹ̀ náà tọ́lọ̀ ń foríjì Abu Hurairah forí jìn ìyá Abu Hurairah sẹ́yìn bá ti tọrọ bẹ́ẹ̀ àdúrà tí Abu Hurairah wá ṣe wípé ọlọ́run sì bá mi forí jìn gbogbo ẹni tó bá tọrọ àforíjìn fèmi àtìyá mi yọ jẹ so àwọn èèyàn ti torí pé àwọn fẹ́ láǹfààní àti wà lábẹ́ ríra àǹfààní àdúrà tábò Huraira ṣe fẹ́ni tó bá tọrọ àforíjì fóun àtìyá òun wọ́n máa tọrọ àforíjì fún àtìyá rẹ̀ so ajẹ́ pé Abu Huraira pẹ̀lú bó ti ṣe ṣàdúrà yẹn àti àdúrà tẹni tó bá tún tọrọ àforíjì fóun àtìyá òun ó ti ṣe dáadáa tó pọ̀ fún ìyá rẹ̀ eléyìí tó ṣe pé dáadáa yẹn ò ní ma lórí ìgbà tí Abu Hurairah àtìyá rẹ̀ wà láyé dáadáa yẹn tún sàn di ẹ̀yìn ìgbà tí wọ́n bá kú láyé nítorí pé ẹni tó bá rántí tí Abu Hurairah sọ yẹn yóò fẹ́ láti rí pé dídí ń tọrọ àforíjì fún Abu Hurairah lẹ́yìn ikú rẹ̀ yóò tún tọrọ àforíjì fún ìyá kó náà lè bá àdẹni tó lọ́run tún forí jìn látàrí kó ń tọrọ àforíjìn fún Abu Huraira àti ìyá Abu Abu Huraira tara bẹ́ẹ̀ ṣe dáadáa kalẹ̀ fún ìyá rẹ̀ kí ìyàwó tó kú pé ìyàwó tún máa rí wọn àǹfààní bẹ́ẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àwọn kan ní kí Abu àwọn bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run bá ṣàpọ́nlé rẹ̀ pẹ̀lú ṣíṣe ní sọ̀háàbì so kò sì sí àkọọ́lẹ̀ kan tó sọ pé ìyàtọ̀ pàtàkì kan ń bẹ fún àwọn àdúrà tó bá tẹnu sọ̀háàbì jáde yàtọ̀ sí èyí tó bá tẹnu ẹni tí ò tó sọ̀háàbì jáde dábàá wa pé nítorí ìyàtọ̀ pàtàkì ń pé àìsàdúrà tiwọn láì jẹ́ gbígbà rẹ̀ ní gbogbo èèyàn fi wá ń sojú kòkòrò láti tọrọ àforíjìn fóun àti ìyá rẹ̀ nítorí kájú àti ẹnu ò lè bá wọn kìí ṣe bẹ́ẹ̀ torí kìí ṣe ànábì lọ sọba tó kí wọn ní bàbàrà tó lè wà ń bẹ tó fi wọn máa tọrọ àforíjìn fún Abu Hurairah àti ìyá rẹ̀ agbó ọtí tọrọ àforíjìn fún Abu Hurairah tó bá yẹ kó lùkọ́ wọn ni tọkọ wọn lẹ́kọ̀ọ́ tí wọn ṣàǹfààní lọ́dọ̀ rẹ̀ wọn wá ń tọrọ àforíjìn fún lẹ́yìn ikú rẹ̀ ìyá ṣé ìyá tó tún bí olùkọ́ yín náà ẹ tún máa dóun náà yàtọ̀ pẹ̀lú àdúrà eléyẹn kìí ṣe nǹkan kan tó yẹ pé ó máa ń sàn lẹ́nu àwọn èèyàn ṣùgbọ́n yóò ṣe lọ lẹ́yìn náà ìgbà tí ti ṣàdúrà. fún ẹnikẹ́ni tó bá fi lè tọrọ àforíjìn fún àtìyá òun ẹni tí òun bá ń fẹ́ àti rí dáadáa àforíjìn gbà lọ́dọ̀ ọlọ́run yóò fẹ́ láti jẹ́ kó tọrọ àforíjìn fábò rẹ́rọ àtìyá rẹ̀ nítorí kọ́nà lè bá jẹ́ pé àdápadà àdúrà yẹn òun ò rí ṣe eléyìí ló fà á ní Imam Bukhari tó fi fi àdéhùn yẹn sí abẹ́bí. á asi á sì tẹ̀lé irú tó bá sọ tá a bá pé òun náà tó ní kọ́nà foríjìn kọ́nà kó sì foríjìn gbogbo ẹni tó bá àforíjìn fáwọn méjèèjì tá a bá mọ̀ pé òun náà mùsùlùmí gidi ni tí kìí sọ̀sẹ̀ bọ̀ tí èsì ẹni tí ń da lóru papọ̀ nídìí ẹ̀sìn ọlọ́run àwọn á sọ pé ọlọ́run foríjì mi foríjì yàn mí tún bá mi foríjì gbogbo ẹni tí òun náà bá tọrọ àforíjì fẹ́mi àdìyá mi so kò bá àmàjọ Abu Hurairah kọjá ẹni tó kéré sí ló sọ bẹ́ẹ̀ àwa náà lè ṣe bẹ́ẹ̀ bí kẹ́nìkan sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ọlọ́run foríjì mi ọlọ́run foríjì bàbá àtìyá mi àti gbogbo ẹni tó bá tọrọ àforíjì fẹ́mi àtàwọn òbí mi méjèèjì wọ́n sọ pé làwọn bá foríjì foríjì àwọn òbí rẹ̀ méjèèjì kò sí nǹkan tó burú mbẹ nítorí pé ìtàbù òrìrà náà sọ pé ṣe pàdé kìkan lọ́gbà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tẹ́nàbí sọ pé tọ́kàn náà sàábì mi bá sọ pé lọ́n foríjì mi foríjì yẹn àmì àti gbogbo ẹni tó bá tọrọ àforíjì fáwọn méjèèjì àdúrà ńlá làdúrà yẹn jẹ yóò sì jẹ gbígbà ẹ̀yin náà máa ti bẹ́ẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ so eléyìí níjẹba ńṣe látẹ̀lérú rẹ̀ tó bá fi lè dá wa lójú ńṣe látẹ̀lérú rẹ̀ tó bá dá wa lójú wípé ẹni tó ní ọlọ́run foríjì mi foríjì òbí mi àtẹni tó bá tọrọ àforíjì fún wa tá a bá máa ní mùsùlùmí gidi tá a máa ní olùdálórú papọ̀ mọ́sápà tá a máa lálàdàdà alẹ̀ tá a máa lọ lórí ibú tó yẹ pé bọ iná ní í ṣe kìí ṣe mùsùlùmí tọ irú eléyìí sábà tọrọ àforíjì fún tá a tọrọ fóbi rẹ náà àdápadà rẹ náà ni pé àforíjì tó náà ti tọrọ fún wa yọ jẹ tiwa ṣùgbọ́n a mọ ní mùsùlùmí a máa ń mọ bàbá àbí ìyá rẹ tó ní ká tó tọrọ àforíjì fáwọn lápapọ̀ a mọ àwọn láládàá dálẹ̀ ní àdáda alẹ tó yọ ní kúrò ní Islam àmọ́ wọn lọ́sẹ̀ bọ àmọ́ wọn lélẹ́gùn àmọ́ wọn lólóró àmọ́ wọn lọ́lọ́yàdé àmọ́ wọn ló ń sàgò àtìmọ̀gbé tí bàbá àbí màmá yẹn ti kú nù ọlọ́mọdé àlè tọrọ àforíjì fọ dàrún àlè tọrọ àforíjì sẹ́ni tọjọ máa ná torí de eléyìí tàkúté tó kalẹ̀ kò lè mú ẹsẹ̀ tiwa. ọlọ́run mẹ́jọ àforíjì fọ̀dà sọyìn lọ yá àwọn èèyàn yìí lẹ́nu àwọn Muhammad ibn náà ń kó nítorí mọ̀ pé Abu mùsùlùmí ni sì mọ̀ pé ìyá rẹ̀ náà ń kọ́ nítorí pé àkè tọrọ àyè Ibn Sirin ní fanahnu nastaghfiru lahuma torí náà àwọn máa ń tọrọ àforíjì fáwọn méjèèjì hatta nadkhula fi da'wati Abi Hurayra kálíbà láǹfààní àtúkú sábẹ́ àdúrà tí Abu Hurayra tó ṣe. sọ ẹ̀kọ́ ń bẹ ń bì pé oníkálukú wa kó má gbàgbé orí ara rẹ̀ o àti pé pápá gan nínú ẹ̀kọ́ tí súnà tó kọ́ wa. náà ní pété àbá ṣàdúrà fẹ́nìkan tara wa ní kọ́kọ́kọ́ máa síwájú Rabbi ighfir li Rabbi ighfir li Allahumma ighfir li Abi Hurayra wa li ummi وزكي اللهم اغفر لأمي ولأبي هريرة اللهم اغفر لأبي هريرة ولأمي torí ẹ̀ a máa ṣe àdúrà nígbà tá a bá fẹ́ tọrọ á kọ́kọ́ tọrọ sórí ara wa ká tó tọrọ fẹ́ni tá a fẹ́ tọrọ fún eléyìí ni nǹkan tí súnà kọ́ wa ó tilẹ̀ jẹ́ pé lè wálẹ̀ kan láàrin wípé wọ́n tọrọ fẹ́nìkan wọ́n tó tọrọ ara wọn ṣùgbọ́n ìtọ́wọ́pọ̀ nu súnà òun náà ní kéèyàn kọ́ tọrọ fúnra rẹ̀ náà kó tó tọrọ fún ẹlòmíì nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ lónà ní pé orúkọ nagijẹ gbogbo bó tilẹ̀ wù kó rí tó bá pa ló fi sọ̀yàn kí sèǹtà lè wà dànù. Abu Hurairah tá a bá a lè máa pé bóyá èèyàn ti lè máa jẹ́ bà á ní bàbá bàbá olóńgbò kékeré bàbá olóńgbò kékeré tàwa ló bí olóńgbò lọ́mọ rí dépò tá a fi wá máa fi tì sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n gbà tó ti pé ànábì sallallahu alaihi wasallam ló fún ló kọ́ nagijẹ yìí ọwọ́ agbájúmọ̀ pẹ̀lú ẹ̀ tayó kọ tí bàbá rẹ̀ fi sọ̀rọ̀ torí ẹ̀ ó ń gan alára kò tínú láti pera rẹ̀ pẹ̀lú dáná bí fi pè wọn. allahumma ighfir li abi hurayra kí ọlọ́run foríjìn abu hurayra. ẹ̀kọ́ mi náà ni pé kúnìyà bàbá alágbájá ìyá alágbájá kì í sorúkọ ìnagijẹ lásán ni ṣùgbọ́n tó bá di pé èèyàn bá gbajúmọ̀ pẹ̀lú rẹ̀ débi pé wọn ò fẹ́ẹ́ dá ọkọ rẹ̀ màmá kò sí aburú kò sálẹ́bù nínú kọ́ máa fi pera rẹ̀. nítorí pé orúkọ ọ̀nàgíjẹ yẹn ó ti gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ tayọ gbogbo orúkọ mi. tọ́ba ní kí lorúkọ rẹ̀ tọ́ba ní Abu Hurairah àní pé kí ni orúkọ rẹ̀ gángangangan Abu Hurairah ṣùgbọ́n yàtọ̀ sí àwọn kan táwọn à ń rí láyé lónìí wọ́n ló kọ mùsùlùmí ló kọ bàbá ẹ̀ oníkálùkọ́ wa gbó kọ rẹ̀ pamọ́ wọ́n máa jẹ́ àbú kínní kan ọmọ kínní kan àbú àbú lè so kọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn harakiyun harakiyun àwọn tó ṣe pé àwọn ọkọ̀ kílò oṣù lọ́sàn-án àwọn olùfi tipátipá fẹ́ fi múni nídìí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn olùfẹ́ da omi àlàáfíà ìbágbépọ̀ àwọn èèyàn lábẹ́ alákòóso tí wọ́n bá wà rò sọ àwọn ìjó kọ wọn o ó lè máa jẹ Abu Isa Abu Muhammad Abu Talha ẹgbẹ̀rún gbèjì èèyàn lè jẹ tó bá tún wá ní kí lórúkọ bàbá rẹ̀ ó lè ní Abu Yasir Abu Talha ọmọ Abu Yasir lọ́nà tó ṣe pé tí ọ̀kan nínú wọn bá fi lè dáràn tí wọ́n bá ń wá ọ̀dà láìra ìjọba ìdáná máa jẹ́ àbò tọ́lá ọmọ àbóyá ṣerú rẹ̀ pọ̀ láwọn ilẹ̀ lárúbáwá pàápàá jùlọ láwọn North African Arab countries bíi Libya bíi Tunisia Algeria Morocco ọ̀pọ̀ ń bẹ bàjẹ́ so nítorí pé ìgbà míì àríkúndá wà fáwọn ọ̀dọ́ níbẹ̀ yẹn láwọn àríkúndá tí máa bí kátẹ́jẹ́ lẹ̀ lágbọn méjèèjì so wọn kọ láti lọ bọ́ǹbù anywhere so ẹni tó kí tó bá ṣe nǹkan kan wọ́n lè máa wọ ọ̀ka sọ dájú pé ó kọ bójúbójú ní ọ̀ma lò tẹ́kítẹ́ máa ń wá ẹ̀ máa wá rọ ni. So, tó bá kó kọlẹ́ bá lò ẹ máa wá rọ ni torí ẹ̀ ló ti jẹ́ pé nínú sunna tí ò bá jẹ́rù Abu Hurairah àtàwọn míì kẹ́ báwọn olùmọ̀ọ́sẹ̀ kọtíra al-Hafiz al-Dhahabi al-Imam Muslim àtàwọn míì kitabul asma'i wal kuna bá tún ṣe rí nínú àwọn tíra tán kọ nípa eh, ilmu rijal àwọn àfáàtúmọ̀ ń gba àdéhìí wa lóríṣiríṣi. bákan náà nínú àwọn tíra táwọn olùmọ́tún kọ nípa ìgbésí ayé àwọn sọ̀hábà ẹ rí i pé wọ́n mọ̀ sọ pé báàbù mẹ́nìṣítẹ́hárọ́ bẹ́lkọ́nìyà ebi bàyà fẹ́ sàlàyé àwọn tó pé bàbá alágbájá màmá alágbájá wọn fi dá wọn mọ̀ àti ẹ̀mú kọ́ wọn so irú àwọn eléyìí àmọ́ níbi tí gbogbo nǹkan ti ń lọ nírọ̀wọ́rọsẹ̀ tí ò sí wàhálà tó bá بأبو زيد محمد ابن أسامة بابا زيد تنجى محمد أما أسامة بابا لنا نكونيا وافق بيقوا وأبو زيد محمد ابن أبي ياسر زيد ابن amar mo rò pé yẹ ó lò kọ náà ni ó lò kọ ìsìnkú àmọ́ gbé kún ní àkàtọ àdáràn ká máa wárọ eléyìí nínú ìṣesí èèyàn tiwa àwọn ò wọn à kún ní àyẹn lọ títí so àwọn lè máa pé gbogbo bàbá tí ìyàwó rẹ̀ tó bá ti jẹ́ni tí ń wọ jìlìbáàbù ó bójú kò bójú wọ́n lè máa pé gbogbo ọkọ ní àbú gbogbo ìyàwó tó náà bá ti jẹ́ pé wọ́n jìlìbáàbù ó bójú kò bójú ó mú so wọ́n á lè máa pé à nígbà tí mo ti ẹ lọ lẹ́ẹ̀kan mo rábù lọ́nà ń sọ fún ìyàwó nù òun rábù lọ́nà abúta ni nítorí kọ́mọ́lọ́ jẹ́ pé bàbá rẹ lọ fẹ́ lọ́kọ̀ọ́ wọ́n sọ pé àbù àwọn aráàbù kò béèrè pé àbù ta ni ó lè jẹ́ pé o ti bímọ wípé tọ àbù yàkó mo rí àbù yàkó lọ́nà hmm. tọ mú owó yìí lọ fún ummu Yaqub nínú ilé yézè ummu so nítorí pé ìmọ̀ sọ́kọ́ àbò ummu ọlọ́nkọ́ sànù wa ó lè kó aburú dání gbà mí tí ìyàwó ọmọ àpọ̀kọ rẹ̀ pé àbú àbú àbú ẹ̀yin là ń pè é bóòlù àbú ó tún ṣe máa bọ̀ ọ̀sùn àbẹ́ rí nǹkan náà ummu ọ̀gbọ́n ni àbí ummu ọ̀gbọ́n ni o tún ṣe lè máa bá ummu sùn nítorí léde lárúbáwá tí wọn ò bá fi lè pe mọ̀bọ́ọ̀fù ilẹ̀ yìí tó sì jẹ́ pé daraja an-nasu ala isti'mal al-kalimati kadhalik báwọn èèyàn ti ṣe sábà tá ń lo gbólóhùn abúm ó lè túmọ̀ sí àbí ọmú ó lè túmọ̀ sí ọmì ká sọ ẹnu wa ẹgbẹ́ tà máa sọ yorùbá yín jẹ́jẹ́ àbúbáwò kí ń jábọ̀ kí lẹ́yìn mà ń jábọ̀ ọmú báwo kí lọ́ọ́ mà ti ń jẹ́ ọmú ìṣèǹṣe táwọn kan wá ń ṣiṣẹ́ iṣẹ́ agbára tí à ń bá ní gbẹ́ kankankankan àwọn wá rí táwọn èèyàn máa ń sọ fẹ́ nìkan pé àbú àbú àbú àbú làwọn bá ní Abubakar Abu rẹ <laughs> rẹ pé Yorùbá rẹ mọ sọ pé àbú olódodo abẹ́rẹ́ màá bẹ́ẹ̀ láyé jọ pé àbú gbogbo ẹjọ́ láti pè ní Abubakar àbúnù wọn ni àbú olódodo tí Yorùbá bá sọ pé àbú kí ni wọ́n géun Abubakar ìwọ náà ní sàn sọ pé àbú àbú àbú ẹ̀dàpọ̀ ẹ̀pẹ́ jájà rè Abubakar ló ń bá tún sọ pé àwọn àdáwọn àtijọ́ ìkankan yìí máa ń kó lábùbákàr àti àlàbù gbàtọ̀ jábù torí ẹ kọ fáwọn ìyàwó yín nìsín o fọmọkì ọlábù lásán o láì yan wọn máa yan èwo làkọ́bì rẹ àbú rẹ lọ́jẹ́ bí ẹnìkanu wọ́n ń pè ní Abul Hakam bàbá adájọ́ tó ṣe pé gbogbo ẹjọ́ tó bá dá lábẹ́gẹ́ á ah, wọ́n á sọ létí ànábì sallallahu alaihi wasallam á. Ah, ọlọ́run lọ́ba tó ṣe pé tó bá dájọ́ abẹ́gẹ́ ọlọ́run dán ọlẹ́jọ́ ọlọ́fẹ́ àpìlì àwọn táwa ni ẹni tí ó ṣàdájọ́ náà ìtumọ̀ alhakam ọba tó ṣe pé gbogbo ẹjọ́ tó bá dá final kí ló dé tó fi hàn jókòó ó ní à àwọn èèyàn mi kí á wọ̀ àìgbọ́ra ẹni yé bá fi lè ṣẹlẹ̀ láàrin wọn tó bá ti lè pè mí sí pé kí n dá sí i gbogbo bí tí mo bá dájọ́ sí abẹ́gẹ́ ni ẹnìkan kì í sọ sí ma ìdí nu tí wọ́n fi ń pè mí ní Abul Hakam tó ṣé ìwọ sì ti bímọ àbó òbí mo ló ń bímọ kí làwọn kọ wọn ó ní ọ̀kan jẹ́ Shurayh ọ̀kan jẹ́ kínní kan ọ̀kan jẹ́ kínní kan ọ̀kan jẹ́ kínní kan ọ̀dà èwo lọ́dọ̀gba dunu wọn ó ní ṣùrẹ́ yìí bàbá ṣùrẹ́ yìí wọn. torí rẹ̀ ọkùnrin lọ kọ́kọ́ bí ni obìnrin lọ kọ́kọ́ bí ni àbú rẹ̀ ni ọ́ àbú àkọ́bí rẹ̀ tẹnikẹ́ni bá pè ọ́ lábù láì yá ọkàn máa wò ni wọn a máa bí ma tí ò ní lóko tọkàn máa jábù gbẹrẹ fún un so sọ àbú tí mo bá jẹ torí ẹgbẹ̀rún àbú ní lọ so eléyìí ọ pàtàkì kéèyàn ọmọ abẹ wọn ní àwọn méjì lọ́kàn wọn ti bí wọn ti pé ó bí Khalid àkọ́bí Ekeji, èkejì wọn bí Maryam àkọ́bí gbogbo yẹn tó àmọ́ ní Abu Khalid Abu Khalid Abu Khalid. Abu Khalid náà lọ ẹkọ kọntínú títí tẹ kú títí lẹ́yìn ìgbà bá kú Abu Khalid kú a nígbà tá Abu Khalid wà láyé mo rò pé yé so èyí tó wá Mariam wá pé Abu Mariam lèmi àwọn akpẹ ọkùnrin títí tọkàn pẹ̀lú Khalid kan ẹ̀gbọ́n nǹkan bẹ so <laughs> torí àwọn obìnrin tí wọn fi tínà ni Abu Khalid lèmi o Abu Mariam náà ni mí àmọ́ èyí tí wọn fi máa pè mí tí wọn fi dá mi mà náà ni àkọ́bí. torí àkọ́bí là nàbì sallallahu alaihi wasallam ló ní kí mú máa fi pè yàn. ọ̀hún á pé àkọ́bí rẹ̀ yẹn nítorí pé àwọn ẹlòmíì orí wọn máa hó sẹ wọn á ní ọkọ tó ń sọ àkọ́bí yẹn òwò mọ́ ọkọ tó ń padà sọ ọmọ kejì ẹ pé nabil abu nabil abẹ́rẹ́ lọ́wọ́ á ní kí wọ́n máa fi pè ọ́ àà náà nà nà ọkọ̀ àkọ́bí náà wọ́n máa fi pè ọ́. àbẹ́ni tó ẹkú bì náà kọ́ bí wọ́n ti wá ń pè é Abu Fatima Abu Mariam ẹ́ Abu adípẹ́ Abu wọ́n ti pè é Asmau ọwọ́ abíọ́kùn lẹ́yìn rọrọ Abu Abdulaziz àwọn obìnrin ọ̀hún sí àwọn òwúlò ni mo rò pé yé tó gbogbo tá a ti rí láyé mi ọ̀rẹ́ wa lárúbáwá kan bó ti ṣe mi a ti mọ àbú kínní kan ọmọbìnrin tọ́lọ̀ ń fún lọ́mọkùnrin báyìí lẹ́yìn ìrìn àjò bíi mẹ́ta mẹ́rin ìrìn àbú Abdulaziz àbú Abdulaziz ọmọ táǹpẹ̀ núra àtọkọ́kọ́ bí gbọ́nìlànà eléyìí làlàlàlà tó eléyìí túbọ̀ sí pé ọmọ tó bá kọ́ bí wọn àbú rẹ̀ lọ́ọ̀mà sí kínní lọ́ọ̀mà jẹ kò á túmọ̀ sí pé ńgbà tó ti pé àbú Abdullahi lọ́ọ̀mà jẹ tó kọ́ Abdullahi ló kọ́ bí ẹnìkan wọn á fẹ́ pè ọba sọ̀rọ̀ wọ́n wá forúkọ wọ́n ti pè Lukman nínú àwọn ọmọ tó bí náà ni wípé àbú Lukman lọ́ọ̀bá dáhùn ẹ̀yin ká bí lukú ni wọ́n ń pè ọ́ àbú tó ọba ti sọ àbú abdullahi àwọn mi ọ gbádùn mo rò pé torí pé ìwọ náà ló kúkú bí gbogbo wọn àmọ́ wọ́n sọ pé èyí tó máa fi pera rẹ̀ àyèbá àmọ́ tí èèyàn bá fẹ́ pera rẹ̀ táwọn èèyàn náà fi mọ̀ ọ́ kọ́ wá túmọ̀ sí pé tó máa fọ́ kọ́ ọmọ mi pè ọ́ lópin ìgbà tí èsì kò tí ì bí o ti bi ẹnìkan pẹ̀lú abúlùkùmáàni abúlùkùmáàni pé ah, mi ti bí lùkùmáàni pé mo rò pé oyún tíyàwó yín ní lùkùmáàni lẹ́sọ̀ọ́ ọ̀gbádùn ara àta ni ọmọ bọ yín kọ fọmọ rẹ sọ eléyìí jẹ bó ti ti jẹ mẹ. sọ wọlé ọmọ ẹ̀kọ́ mi tún nù ọmọ kò síbi yẹn ó ṣe gàǹgà tí ó gbòǹgò tó ìyá rẹ nìyá rẹ yẹn wọn máa pè ìyá rẹ mára rẹ wọn máa pè bàbá rẹ mára rẹ yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń hùwà ìlẹ́kọ̀ọ́ lónìí tó bá rí i pé bàbá rẹ ti bí ọ màmá rẹ ti bí ọ wọ́n máa ń ṣe dáàdì dáàdì bá dáàdì lẹ́yìn pé bàbá yín èmi máa ń ṣe bàbá bàbá bàbá pẹ̀lú mi máa ń ṣe dáàdì dáàdì àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ lẹ̀ oríṣiríṣi tó àwọn kan sì tún wá níbi tí wọ́n sọ pé mamsi popsi so o àwọn gbogbo oríṣiríṣi ó kọ ẹ̀yin lẹ́yìn bábí tẹ́ ti gbé wá bàbá bàbá mi màmá mi ó pè bí aroko báyìí nítorí pé afẹ́ dára sí rọ́ iná ló bí gbogbo mọ́mísí pọ́písí àwọn òyìnbó tí wọn ò gbádùn táwọn ọ̀ka bàbá wọn fún kankan tí wọn ọ̀ka ya wọn fún kankan iná ìgbọ́ fẹ́ ṣe pé pọ́písí bàbá nìfà mọ́mísí <laughs> ẹlòmíì ti lè pé máì mi èwo ni máì mi <laughs> so gbogbo àwọn nǹkan yẹn ó túbọ̀ sí ẹ̀ka òbí kún ni ẹ mọ̀ pé òyìnbó ní ìsìtò àti bàbá àti ìyá rẹ̀ bá jọ gbé dìgbà kan yọkàn páàkì wọn lọlé arúgbó ni kí ló dé wọn ń disturb ah, bàbá tó bí ọ ń disturb bóyìnbó ṣe máa ṣe nù sọ ọ̀pọ̀lọpọ̀ òyìnbó pẹpẹ náà wọ́n ti gbé dé gbogbo áfíríkà yìí o wọ́n ti ń dálé arúgbó lẹ̀ kárúgbó ọmọ yọ àwọn lẹ́nu àyàfà arúgbó tó bá lówó tó sì láwọn lọ́ọ̀yà tí ń protect ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ o torí pé àwọn ọmọ lè wo sùsù kan pé kí wọ́n pààkì bàbá kó nu ilé rẹ̀ pé ń disturb àwọn ah ilé mi ebi lè ti ilẹ̀ yẹn lọ́kọ́ àwọn sọ pé lè dáàdì àwọn ni kó náà lọ lé dáàdì rẹ̀ ẹ gbọ́ nọ́ọ̀sẹ̀ torí di eléyìí báyìí màmá mi bàbá mi kò dín kankan kù lára rẹ̀ kódà ìtú máa ń fi àánú síyàn lọ́kàn yàtọ̀ nítorí hmm, bàbá rẹ̀ wọ́n lọ́ọ́ mọ ibi tí wọ́n ti rí gbólóhùn bàbá wọn gbogbo èdè ni bàbá ti ń jẹ́ bàbá tó fi dórí òyìnbó gan òyìnbó pẹpẹ tẹgbẹ kan bàbá náà bàbá ń jẹ́ màmá náà màmá jẹ́ nígbà tó di pé wọ́n fẹ́ fancilize rẹ̀ náà di popsi mamsi máyèmí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ìyẹn máa pe bàbá rẹ̀ lọ́nà tó fi dá máa pé ah, ọmọ yìí kà mí kún ó pe màmá rẹ̀ lọ́nà tó ọmọ yìí kà mí kún bàbá kà wọn kún kí láǹfààní tiẹ̀ náà ẹlòmíì tó bá ti rí kó ń dàgbà kò ní lè pe bàbá rẹ̀ ní bàbá mi má yóò máa dínkù bàbá ah, bàbá bàbá lè rìflẹ́tì gbogbo èèyàn bàbá mi ìtẹríba wà bẹ́ẹ̀ pé mo lè jẹ́ nísìn lónìí ẹ̀yin lábí mi màmá mi ẹsẹ̀ màmá ṣé màmá wà lé níbi àwọn àbúrò nù ṣé màmá mi wà lé ṣé ìyá mi wà lé ṣé bàbá mi wà lé lórí bàbá rẹ náà wù pé a ah, ọmọ àrè lọmọ ẹ ọmọ ẹ òfò nítorí pé ìgbà tí wọ́n bá ti fi hàn pọ̀ lẹ́kọ̀ọ́ gbogbo ìkúnlẹ̀ òfò ìkúnlẹ̀ àdánù tí wọ́n gbà wá lọ́dọ̀ àwọn abọ́gibọ̀ pẹ́un táwọn bàbá rẹ̀ náà gbèrú tí wọ́n gbé wọ̀ bí agbádá wọn wọn ní mọ̀gbà tán bọ̀ dànù tó fi correct wọn. ẹlòmíì tó bá tún ti rí pé òun ti ń lọ síwájú òun náà àwọn ọmọ ti wà ọmọ ọmọ ti wà bàbá rẹ̀ ó bá dà láàjì wọ́n ń lọ́dọ̀ aláàjì ah, dàlà láàjì bàbá nù bàbá rẹ̀ ó ìyá rẹ̀ ó dà láàjà lánàá tí mo wà ẹ̀wà lọ́dọ̀ àwọn alájà alájà wo màmá rẹ iná ni òtún ṣe é pè má wọ́n ń sọ alájà ń sọ tí wọ́n bá lọ gbogbo ẹ̀kọ́ bàbá náà ó lè ní bàbá ó lè tún sọ pé òní tí wà lọ́dọ̀ arúgbó wa ah, ṣé ó kọrin ẹ̀ wòde Yorùbá arúgbó <laughs> wà lọ́dọ̀ arúgbó wa arúgbó wa ẹ bàbá mi màmá mi bẹ́ẹ̀ ni Abu ń lo èdè yẹn ọlọ́run forí jìn taa. àti màmá mi tọ̀ màmá rẹ̀ yẹn ó ṣe ṣe bákan méjì ni inú kọ́jọ́ kó ti kú ńgbà náà inú ti kú àtẹni tí ò tí ì kú kò sẹ́ni tí ò lè tọrọ àforíjì kò sì sẹ́ni a lè tọrọ àforíjì ó ti kú àbí ò ti wàlímọ̀ ní sọ́ọ̀fọ̀rọ̀ lẹ́hùnmá foríjì ẹni tó bá sì tọrọ àforíjì fáwọn méjèèjì lélẹ́yìí báyìí náfìlà ni náfìlà ni kò kò sẹ̀dìgbà tó bá sọ kò sẹ̀dìgbà tó bá sọ nítorí pé tẹ́lẹ̀ náà téèyàn bá ti lè ṣe dáadáa sọ́mọlàkejì ẹ̀san dáadáa náà lẹ́gbàá lọ́dọ̀ lọ. ó wá nínú àdìtà nàbì Muhammad sallallahu alaihi wasallam pé tó bá ń ṣàdúrà fọ́mọ ìyá rẹ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́run yan màláìkà kan tì sẹ́kí bó ń ṣe ń tọrọ fún ni wọ́n máa sọ pé wàlẹ́kẹ̀ mithlo dalik ìwọ náà gbàrú rẹ̀ lọ́dọ̀ lọ. tó ọ̀rọ̀ pé foríjìn mi foríjìn Abu Huraira tó foríjìn yá mi atẹ́ni tó bá tọrọ àforíjìn fáwọn méjèèjì náfìlà ni. nítorí pé hal jaza'ul ihsani illa yàtọ̀ sépè tí wọ́n bá sépè fẹ́ nìkan ni tó ní kò ní dáa fún lágbájá àti lágbájá àti gbogbo ẹni tí wọ́n bá sàmì so bó bó bó ló bó èpè orí bẹ́ẹ̀ èpè orí bẹ́ẹ̀ nítorí pé èpè tó sẹ́yìn náà bákan méjì ni nínú kó jẹ́ pé ẹni tá a ṣépè fún lẹ́tọ̀ọ́ sí àbí kó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ sí nítorí pé náà àdéhùn anábì sallallahu alaihi wasallam ní tí wọ́n bá ti ṣépè tà ìṣépè yóò mú orílẹ̀ sánmà yóò sà kò ní fẹ́ lọ tájẹ̀tì ẹni tẹ̀ bẹ́ẹ̀ sí yóò fẹ́ sáwọ sánmà wọn ní sílẹ̀kùn yóò fẹ́ sáwọlẹ̀ wọn ní sílẹ̀kùn so ìgbésẹ̀ kẹta ni pé yóò wá dojú kọ ẹni tẹ̀ ẹran sí tó bá jẹ́ pọ́ bá lẹ́tọ̀ọ́ sí pé o èpè yẹn ọ̀sẹ̀ sí la tí o bá lẹ́tọ̀ọ́ sí pé o èpè lọ lófo yọ padà sọ́dọ̀ ọ̀tọ̀ sẹ́ lónìí ìsìngbà tó bá sọ pé ẹyìn kò ní dáa fún lágbájá kò ní dáa fún tàmẹ̀dù àti gbogbo ẹni tí o bá tàmì sẹ́wọ̀n pé èpè mélòó ló ti sẹ́wọ̀n èpè mẹ́ta tí gbogbo wọn àtẹnitọ́ sẹ́ fún èkíní kejì wọn wọn lẹ́tọ̀ọ́ sí ẹni tó tún ní tí ọba sáàmì kí ni tiẹ̀ òun náà tún lẹ́tọ̀ọ́ sí èpè mẹ́ta ni ó padà sọ́dọ̀ tiẹ̀ torí di eléyìí báyìí ìtàbù Huraira sọ́nbí sọ́nà ọ̀nbẹ nínú náfìlà ṣùgbọ́n ìdí tí òfin jẹ́ náfìlà kò jẹ́ láàzìmù fàídà ṣùgbọ́n fa'idatul khabar lágbá pé tí o bá sọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kẹ́nìkan ó tiẹ̀ má tọrọ àforíjì fún òun àtìyá rẹ̀ tó o fi ta wọ́n dì kan ni ó fi ṣe wọ́n lójú kòkòrò ẹ dákun ẹ má gbàgbé mi àtìyá nínú àdúrà tó ń ti sọnù lédè kòkòrò wá ilá gbogbo èèyàn náà mọ̀ pé tó o bá fi lè tọrọ dáadáa fọ́mọlàkejì rẹ irú rẹ náà jẹ ṣùgbọ́n ó fi sí wọn lójú kòkòrò pé ẹ dákun ẹ má gbàgbé èmi àti ìyá mi nínú àdúrà yìí ṣé lẹ́yìn ìjẹba tọ́ Muhammad ibn Sirin ó wá sọ àǹfààní mi nù tí màá kọ́kọ́ sọ̀rọ̀ ẹnìkan bọ̀ ẹ sọ ní tí ó jẹ́ àdàmà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ kọ́kọ́ mú kọ́ rẹ̀ tẹ́bà tí wọ́n á tún kọ rẹ̀ dá ẹ máa dá ní kúkúrú ní kúkúrú kọ́rọ̀ ọmọ bàá máa gùn ẹgbẹ̀rún muhammadu lọ́wọ́ nínú ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú wọn ni muhammadu ibn sirin láyé ìgbà tiẹ̀ náà muhammadu mina tún pọ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ alimami bukhari ni muhammad ibn sirin sọ pé a wà lọ́dọ̀ abu huraira lálẹ́ ìjọ kan Abu Hurairah sọ pé ọlọ́run foríjìn Abu Hurairah àti ìyá mi àti gbogbo ẹni tó bá tọrọ àforíjìn fáwọn méjèèjì. Qala Muhammad ṣé bá a ti mọ̀ pé Muhammad ti à ń sọ tẹ́lẹ̀ náà ni torí Ádámà bil'ahdi az-zikri látara kí wọ́n ti dákọ̀ rẹ̀ tẹ́lẹ̀ àlàyé kí wọ́n ti dákọ̀ rẹ̀ tẹ́lẹ̀ sì ń bẹ lórí wa ẹnìkan ò ní ní muhammad ibn jaafar kan ní tún sọ̀rọ̀ bíi ma muhammad ibn sirin ó ní fanahnu nastaghfiru lahuma làwa torí náà àwa máa tọrọ àforíjì fún abu huraira àti ìyá rẹ̀ hatta nadkhula fi da'wati abi huraira torí ká lè bá wọnú àdúrà tábù huraira sí òun náà náfìlà ọ̀rọ̀ tí muhammad ibn sirin náà sọ náfìlà ni tó náà lè sọ pé lazimu faida nítorí ẹbí olùmọ̀ńlá lẹ́yìn síbẹ̀yìn ti mọ̀ pé téèyàn bá tọrọ àdúrà fọmọlàkejì rẹ̀ àdúrà ọlọ́ba èèyàn ló sì gba irú rẹ̀ náà lọ́dọ̀ ọ̀lọ́ ṣùgbọ́n ibi tá a ti lè rí faidatul khabar ńbẹ̀ ni pé Ibn Sirin fi hàn pé àwa agídí ọ̀gbà tiwa jẹ́ àwa sì jẹ́ ẹni tí máa fẹ́ rere fọmọlà kejì ìdínú bábò Huraira ti sọ̀n àwa jẹ́ni tó ṣe pé amúlò à ń tẹ̀lé láti yàrá olùkọ́ wa ní Abu Huraira pàtàkì jùlọ olùkọ́ wa ní Abu Huraira síbà náà ṣe máa ń ṣe pẹ̀lú àwọn olùkọ́ wa ni nítorí pé nítorí fi pé Muhammad ibn Sirin ní tábìrì nínú àwọn tábìrì ńlá òun náà ní kó rí sàábì. kò rà nàbì àmọ́ rẹ́ni tó rà nàbì ó sì gba nàbì sallallahu alaihi wasallam gbọ́ ó kú lórí ìgbàgbọ́ yẹn ní fi ń jẹ́ tàbíì tó o túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan kò tó wípé ìmọ̀tọ́ àlọ́dọ̀ rẹ mo fẹ́ kọ́ kọ́ ọ wa wá hùwà aláìlẹ́kọ̀ọ́ sí olùkọ́ tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ kò sì síwà ìlẹ́kọ̀ọ́ tó tó kọ́ gbọ́rọ̀ nítorí pé eh, Abu Hurairah torí ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n yàn pé kò sínú pé èèyàn náà gbọ́n kí wọ́n sọ pé ẹ̀yin wọ̀nyí ẹ̀ máa tọrọ àforíjì fèmi àti ìyá mi hmm. ọlọ́run foríjì mi foríjì mi àti gbogbo ẹ̀rí nǹkan àti gbogbo sẹ́wọ̀n pé wọ́n á ìwọ àtiwọ́ àtiwọ́ tọrọ àforíjì fún mi yóò díà ẹlẹ́ẹ̀kejì tún ni pé ìwọ àtiwọ́ àtiwọ́ sí ọmọ ọ̀dọ́ rẹ̀ wà lájẹ́ ni so àmọ́ baba Abu Huraira kí làwọn sọ àwọn sọ pé ọlọ́run kó forí jìn Abu Huraira kó forí jìn màmá mi àti gbogbo ẹ tó bá tọrọ àforíjìn fáwọn méjèèjì òdodo ọ̀rọ̀ rẹ̀ kọ ẹnìkan kò sì yọ ẹnìkan gbogbo ẹni tí máa ń fẹ́ orí yín kọ́ má gbàgbé wa pẹ̀lú àdúrà eléyìí ò jẹ́ bá wọn sọ àdéhìí yìí ó dá lórí pé ọmọ ní gbogbo wa o kò sẹ́ni kánú atọ́jẹ́ bàbá ṣáájú kó tó jọmọ títí tá a sì fi kú títí tí wọ́n tún fi gbé wa dìde ńjọ́ gbẹ̀ǹdà òkèèyàn ìgbẹ̀ǹdé ọmọ ẹnìkan náà ni wọ́n gbé wa dìde so àwọn bàbá wa yẹn àtàwọn màmá wa yẹn sẹ́yìn kan rò pé ńgbà tí ikú bá ti yà wá àwọn ti lọ bá tí wọ́n padé nǹkan kan mí ẹnìkan ò lè dí mi lọ́wọ́ má jayé orí mi sọ̀rọ̀ nù ọmọ tí bá ń ro bẹ́ẹ̀ ó dájú pé oríire ò pé o ó dájú pé ó sì ń ṣèpalẹ̀ máa burú lẹ́ẹ̀dẹ̀ra rẹ̀ nítorí pé irun tẹ́yìn náà ń ṣe fún ọmọ làkejì ẹ má gbàgbé pé ọmọ làkejì tí ó ṣe tì í náà fún yín bẹ́ẹ̀ o bàbá yín màmá yín wọ́n bá ìpọ́njú tó pọ̀ pàdé lórí yín bàbá màmá yín ọ̀kan nu òṣìṣẹ́ tó sẹ̀mí tó kú ní màláìkà oríṣiríṣi dáadáa ń bẹnu tí wọ́n rí ṣe láyé kọ́nà ọba kọ́ gbà lẹ́sìn ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àṣìṣe ń bẹnu tí wọ́n ṣe kó tó di pọ́n kú láyé kọ́nà ọba kó forí jì wọ́n gbogbo ọmọ wọ́n gbọ́dọ̀ jẹ́ pọ́ láàánú òbí rẹ̀ máa ro kódà kó ṣe ìdákúrekú bàbá kan ló bí mi màmá kan ló bí mi wọ́n ti kú ńbò làwọn wà báyìí kí ni ń sí wọn gẹ́gẹ́ bí mùsùlùmí gan ẹ kò ronú débi ànábì sallallahu alaihi wasallam kí ni tá à ń jẹ tí ń dùn mọ́ wa ibo là ń gbé tá à ń la tí wọ́n ń pè mọ́tò tá à ń wa ọ̀gá tiwa wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń bọ̀ ló ń wà lónìí wàláhì tẹ́yìn bá ní ẹ̀mí yìí kí ni kí la dùn lé ayé náà anábì wà dà sallallahu torí ẹ̀ nígbà tí arábìnrin kan ń darí láti ogun Uhud wọn á pàdé wọn létí ìlú wọn á béèrè àbúrò mi lágbájá ń kọ́ inna lillahi wa inna ilaihi ẹ̀gbọ́n mi ń kọ́ inna lillahi wa inna ilayhi raji'un ọkọ mi ń kọ́ inna lillahi wa inna ilayhi raji'un ànábì ń kọ́ ọlànàbì ń bọ̀ ó ní gbogbo àdánwò yóò wò lè gbàyàn láyé lánàbì ọba ti kú ọ̀sẹ̀ pẹ̀rẹ̀ ẹ wàláhì ẹ wàláhì torí ẹ ànábì wa yìí ti wá kú. ولو كانت الدنيا تدوم لأهلها لكان رسول الله حيا وباقيا ولكنها تفنى ويفنى نعيمها وتبقى المعاصي والذنوب كما هي إليه جاء إيوي إليه ti صفية tó jẹ́ ọmọ ẹ̀yà bàbá ànábì tó fi ṣèdárò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí wá pé ayé ọmọ abẹ láéláé ni tí ò ní tán ànábì sallallahu alayhi wa kò bá jẹ́ abẹ̀mí lónìí tí ó sì ṣẹ́kù ṣùgbọ́n ilé ayé yóò tán gbogbo ìdẹ̀ranú rẹ̀ náà tán ṣùgbọ́n àwọn àtàbùrú tá a ṣe torí ẹ gbogbo ẹni tó bá ń ronú kó máa ronú dórí ànábì ọ sallallahu alaihi wasallam ẹ má gbàgbéra ẹ má gbàgbéra gbogbo orí àtìjẹrà tá a wà nù rẹ yìí níṣẹ́ lọ́nà fi ránṣẹ́ sí wa gbọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi ànábì yìí ti kú ànábì yìí ti lọ ànábì yìí nígbà tó wà láyé nǹkan fara rọ fún nípa àtẹ̀mí irú oúnjẹ wo lẹ́rù pànàbì jẹ tó fi kú irú àwọn aṣọ wo lẹ́rù pànàbì lò tó fi kú irú ilé wo lẹ́rù pànàbì gbé tó fi kú irú nǹkan àgùn wo lẹ́rù pànàbì gùn tó fi kú sallallahu alayhi wa alihi wa sallam mu'adh ibn jabal radiyallahu anhu wani kuntu radifa nabi kuntu radifa nabi alayhi wa alihi wa sallam ala himari anabi pàmì jọ kan ó pàmì sẹ́yìn lórí kẹtẹkẹtẹ salawatu rabbi wa salamuhu alayhi kẹtẹkẹtẹ ẹṣin ràkúnmí àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wasallam ń gùn ní. ànábì tó wáyé pé ìyàwó rẹ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha wọn làwọn máa ṣe òṣùpá kan òṣùpá méjì táwọn ò ní dáná lé ànábì sallallahu alaihi wasallam kí á lè máa jẹ tẹ́ǹfì ń gbẹ́mìíró ó ní al-aswadan at-tamru wal-laban àbí at-tamru wal-halib dẹ́bínú àti milk torí yàtọ̀ wà láàrin halib àti laban halib iná ni mílíkì eléyìí tó ṣe wípé ó light àmọ́ laban ó náà ní yogurt akramakumullah fóṣù méjì. ànábì yìí ti kú torí ẹ̀ náà sọ pé bí n bá ń dáa fún yín ẹ má gbàgbé àti máa rántí ànábì sallallahu alaihi wasallam tó bá kù díẹ̀ káàtó fún yín ẹ má gbàgbé ànábì sallallahu alaihi wasallam gbogbo àdáwò tó bá bá yín tẹ́ bá ronú débi pé ànábì gàdà sòtúrọ̀ ẹ̀ náà sọ pé ìtunilójú ń bẹ nínú kú ànábì Muhammad sallallahu alaihi wasallam pé gbogbo ń tó bá ti wá láyé. abaana ti kuta anabi sɔrɔ lɔɔri sɔmi ama pe nka yin kɔ kese ntɛ ale ti tori rɛ bọ bɔ je lɔ titi anabi gan ti ku sɔlɔ lɔɔri wa aliyu wa aliyu sɔmi torí ama ara ti àwọn baba wa kama gbàgbé àwọn mama wa ọpɔlɔpɔ baba mama abi gbogbo wa kò sí ètò ìjìyà lórí ọmọ so ẹ má wá di aka ti torí pé àwa náà ti tójú bɔ. àwọn náà ti dára wa mà ká má dààmú fáwọn òbí wa yìí owó wo gan-an ló fún wọn kó tó kú tábà wàá kówó ni wọ́n tún fẹ́ gbà lọ́wọ́ rẹ lẹ́yìn ikú wọn rabbighfir li wa li walidayya warhamhuma kama rabbayani ó tó wọn tọrọ àforíjì fún wọn bá lópin ìgbà tí àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n tí èsì ṣẹbọ sọlọ. So إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء arọ àwọn bàbá màmá kádù àwọn ọmọ yín ó lè bá wúlò fún yín ẹ jáwọ́ kóńdé agídí ẹ kóńdé ìfẹ́nu gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ẹbọ tó ní í ṣe pẹ̀lú òòṣà tó máa ń yọyàn kúrò nínú Islam ẹ jìnnà sí ẹ di Islam yín mú lójú méjèèjì ìní ò jẹ́ kẹ́ ẹ jèrè ọmọ nítorí pé tọmọ bá ń ṣàdúrà fún yín lẹ́yìn ikú yín yóò máa bá yín gẹ́gẹ́ bí àdéhùn ti ń bọ̀ yìí àmọ́ sẹ́yìn bá ti jẹ́ pé orí pálapàla rádaràda ségesège àìdúró tẹ̀sìn lódodo lẹ́ẹ̀ bá bá kú torí táwọn ọ̀rẹ́ àdánù tẹ̀ ń kó ká àwọn bàbá àṣàlẹ̀ babaláwo tẹ̀ ń bá ṣe à yóò jẹni tó yẹ pé yóò dọ̀rùn kábàámà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dọ̀rùn mọ́ tọ́yún àbámọ̀ àti síwájú ẹ̀ ẹ sì mọ̀ pé wọ́n lọ ọ̀run wọ́n lọ ọ̀run ó ti bẹ̀rẹ̀ láti ìgbà tó bá ti dénú sàárè ni màmá já ọ̀kọ̀dọ̀kọ́ kìyàmẹ̀tò àwọn olùmọ́ni kìyàmẹ̀tò sọ̀rọ̀ ó máa ń bẹ̀rẹ̀ láti inú sàárè ni kìyàmẹ̀tò kéré àti inú sàárè ni ètò tóbi jọ̀gbìnì ẹ̀kọ́ ńlá ló fi kọ́ wa ń bì o ẹ máa tọrọ àforíjì fáwọn òbí yín ẹ sì mọ̀ pé àbúrò rẹ̀ àti gbìyànjú gẹ́gẹ́ bó ṣe wá náà àdéhìí ká ìyá rẹ̀ oníjọ́ ọmọ lẹ́yìn Pọ́ọ̀lù àbúrò rẹ̀ rà pé títí ó fi gba Islam oníkànnàbí ó tún ṣàdúrà fún ọgbà Islam ṣe é mọ̀ pé ní ó fún ìyá láǹfààní kí wọ́n máa ṣàdúrà fún kọ́ba lẹ́yìn ikú rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni wọ́n bàbá tí. Si ọmọ sọ pé kó gba islam islam lọ́nà ó ní à ah, ó ti pẹ́ jù ibi táwọn adé dàgbà dé yìí hmm, ẹ̀yin á máa ṣe à ah, ẹ̀yin á máa ṣe ṣé iná rọrùn wọ̀ ni tẹ́yìn fi sọ pé ẹ̀yin fẹ́ kú lọ́mọ aná so ìwọ ìyá náà tó kágídí hárí tó sọ pé kọ́mọ kọ́mọ bọ̀ sọ̀rọ̀ islam ń dà yìí ẹnìkan lòun mọ̀ kó òdodo ní islam ń gángan lẹ̀sìn ṣùgbọ́n àwọn làwọn kó sọ́ọ̀tì wọlé yìí àwọn bàbá ńlá àwọn ni wọ́n kó sọ́ọ̀tì wọlé yìí á ti wá gbọ́ kọ́kọ́ máa dikin lágbájá ọmọ pàìtọ̀ ọmọ rẹ́fúrẹ́mù òun ló wá fi ẹ̀sìn lẹ̀ láì jẹ́ pé ọmọ pé ẹ̀sìn wọn ní kò wọ́n fi sílẹ̀ kò wọ́n wá sẹ́sì torí irọ́ yun lọ́pọ̀lọpọ̀ fi gba Islam òun mọ̀ pé Islam lọ́nà ṣùgbọ́n kí ni wọ́n wù sí wọ́n lè sọ pé oúnjẹ ló ń wá lọ́bẹ̀ oúnjẹ bá wà á ń pín oúnjẹ mọ́ṣáláṣí ni so eléyìí túmọ̀ sí pé ẹ pé àwọn òbí yín o kì í wá ṣe pé bóyá ẹ wá di mùsùlùmí lásán o òmí náà ṣe ìsìláàmù ọlọ́bẹ̀ ẹ̀yọ ẹ pé pé kó wá di mùsùlùmí gidi ẹ̀hìn bàbá ti ń sóògùn sẹ́mi pé torí pọ́ gbádùn ó sì lálàáfíà lẹ́sìn bẹ̀rù àti bá sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tí bàbá yín bá di pé owó ṣubú nìsín kò lè sọ̀rọ̀ dáadáa mọ́ sẹ́mi kí ẹ̀yin náà dọkùn jọ náà kí bàbá bí ṣe ń ṣe yín nìṣó lè já sí kú o gbogbo oògùn gbogbo kínní ẹ̀pá ọlásẹ̀ kíkà lọ já ṣé <laughs> ìgbà yìí wà láàrọ̀ ìgbà yìí láàrọ̀ sárúgbó kọ gbèbè tó ìgbà àjò káàrí kaná ìgbà tó lágbára tó ọmọ tó ń ṣe tó ń sọ pé kí tó bá pẹnu tó bá fọ́ nítorí pé ẹni tó fẹ́ túbá àsìkò tí ń dẹ́ṣẹ̀ gangan ni ó pàtì èyí sì mà àfi tí ìbá ṣe yorùbá yìí ká máa ṣẹ́ ma lórí yorùbá ṣàṣà wọn ni olóògùn bí ó ń dé ibi kíní yóò káàbù gbogbo ẹni bẹ lọ́wọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ tí ń kú tí wọ́n ṣe sọ láti sí lára tó ọlọ́run lọ́mọ nọ́mbà kálukú àmọ́ kò lè sókun títí kìtì bàbá rẹ̀ sókun sí ọ kò lè sókun títí kìtì màmá rẹ̀ sókun sí ọ ẹ tètè pé wọn lónìí ẹ sí ọkàn pin ẹ fi ahọ́n tó lágbára ẹ fi bá wọn sọ̀rọ̀ ẹ má bẹ̀rù torí pé bí ìgbà téèyàn fẹ́ péèyàn pé má wọ̀ náà ni. ọlọ́run ọba kó fún wa sí ẹgbẹ́ àwọn tó tẹ̀lé lẹ́yìn ọwọ́ látọ̀dọ̀ Abu Hurairah yìí náà. أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا مات العبد انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له النبي صلى الله عليه وآله وسلم أن يباتي إن يباتي كفر ìbáṣe jóbìnrin nǹkọ́tọ̀ àmàlò gbogbo sẹ́tí ń ṣe òun náà wà sópin kò ní wọn à ní kọ ládàá sẹ́tí ń ṣe fún un má pé ń ṣe é ó ti tán ó ti tán nù àyàfi sẹ́ ó ní gègé òní yéé máa kọ ládàá rẹ̀ lẹ̀ so sẹ́mi kó wá yẹ kí oníkálukú wa ká sojú kòkòrò láti nípìn nínú sẹ́mẹ́tẹ̀ẹ̀ta yìí báàbá rí mẹ́tẹ̀ẹ̀ta ká sì níkan àbí méjì torí pé anabi sallallahu alaihi wa sallam wọn ní kò sí nǹkan kan tó lè mú aṣọ rire láyé lọ́rùn àti kọjọ pé anabi ti kọ́ wa kò sí nǹkan kan tó lè mú aṣọ rire bú láyé lọ́rùn àti kọjọ pé anabi ti kìlọ̀ fún wa sallallahu alayhi wa alihi wa sallam nǹkan tó ṣe pé wọ́n lò ó ti kú lóòótọ́ wọ́n lọ gbé ọsìn àmọ́ tó ṣe pé ládàá tí ó sì máa lọ kò ní dúró ó yẹ ká gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ní ìsìtẹ̀yàn kan bá kú eléyìí sorí kọ́ ọ̀rọ̀ náà ń dùn tọ́ ń sunkún eléyìí ń hu tí ẹ bá bi kálukú wọn léèrè ìdí ìbànújẹ́ ẹlòmíì lè sọ pé olóore lọlọ ẹni tó yẹ pé wọn ò wá nǹkan kan wá dọ̀ rẹ̀ rí láyé kọjọ ń tẹ̀ mọ́ ẹlòmíì lè sọ pé tàbí ẹgbẹ́ àwọn ni tó yẹ pé gbogbo ọ̀rọ̀ kò sí bó ti lè dàrú tó lẹ́gbẹ́ lẹ́sẹẹsẹ ní ọ̀yànjú ẹ̀ yóò sì yànjú ẹlòmíì lè sọ pé nítorí tiẹ̀ dùn ún náà ní pé investment tá a ṣe ń jó ní tá a ṣe bẹ̀rẹ̀ kò dúró jẹ́ jíjẹ jíjẹ yìí náà èèyàn díẹ̀ ni ó sọ pé kí n tí mò ń ṣe ń bara jẹ́ pópó mo náà ní pé ó ní àwọn ẹ̀ṣẹ̀ kan tí ń ṣẹ̀ tí mo sì bá sọ́ọ́ sísè sọ ibi tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògbó ọlọ́run ó tùbà ẹ̀rí pé èèyàn díẹ̀ ni wọ́n mọ̀ sọ yìí torí káwọn wò pé ẹgbẹ́ ni ó ti parí kò sí yàtí máa jẹ́yàn má ó ti lọ ó ti lọ torí ẹ̀ náà wọ́n sì máa lùlù ipa rẹ̀yìn rẹ̀ tí ẹ bá tó èèyàn díẹ̀ ni wọ́n sọ pé ah tó bá yẹ pé kú lọ lọ láàrin kò bá tún sàlékún dáadáa kódà kò sí náà fi làárá ká méjì èèyàn díẹ̀ kọ́dọ̀ ọ̀fẹ́ lè má sí ní èèyàn gan-an tí ọmọ bá rú bẹ́ẹ̀. ntí máa ń ṣe sábà bí ìbànújẹ́ àwọn èèyàn lórí pé èèyàn kú ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ kò sí díẹ̀ nu wọn ní mo bá yàn rò pé n tó lè ṣe tí ipò rẹ̀ tún fi lè ga sí i tó bá tiẹ̀ jẹ́ pé yọ wà lìjánà tó bá yẹ pé kò kú lónìí ni kò bá tún ṣe èèyàn díẹ̀ torí ẹ̀ kí wọ́n á láàṣẹ tí ládàá rẹ̀ ò ní tán bó tilẹ̀ jẹ́ pàwá ti lọ àzímà ó náà làwọn nǹkan mẹ́ta tá nàbí sọ yìí sallallahu alayhi wa alihi wa sallam. alákọ̀ọ́kọ́ sadaqatin jariyatin sàárà kan tó ṣe pé ń sàn tí ò tán sàárà tí ń sàn tí ò tán sàrà àti ń sàn tí ọ̀tàn ó náà nìkan kan tó sílẹ̀ fáǹfààní àwọn èèyàn tí nǹkan yẹn sì ń sàǹfààní lẹ́yìn ikú rẹ̀ tí ó bàjẹ́ náà náà fi máa ń ṣàpèjúwe bí kó jẹ́ pé ó pèsè omi fáwọn èèyàn omi tó pèsè fáwọn èèyàn yẹn níbi tí wọ́n ti ń bùkátà omi wọ́n ń pọn wọ́n mú wọ́n fi ń wẹ̀ wọ́n fi ń fọṣọ wọ́n fi ń túnlé ayé wọ́n ṣe. gbogbo ìgbà tó bá ti ń sàǹfààní ń sàrà ni kọ́ ọmọ gbalada rẹ̀ láéláé bóyá kànga lọ gbẹ́ni ó sì ṣe kó sì jẹ́ pé bọ́ọ̀ ni wọ́n gbẹ́ wọ́ta wá ó sì tún fi nǹkan kan lẹ́nu dúkìá san bíìlì rẹ gbogbo ìgbà tó bá ti wá sọ̀dọ̀kọ́tẹ́ni jẹ́rìíyà bẹ́ẹ̀ náà ni ó lè jẹ́ ojúsùn omi kan bẹ ní abúlé yín tómi máa ń sun bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ṣe pé tó bá dìgbà kan nú ọdún omi ò ní sun mọ́ wọ́n á bẹ̀ wọ́n kó kí wọ́n bọ́ gbẹ títí dé ojúsùn yẹn gangan àti gbàlómi yẹn ọba gbẹ mọ́ sọ̀dàkọ̀tẹ́ jáàrì ẹ̀sìn tó gbogbo eléyìí yẹn ọmọ gbalada rẹ̀ bẹ́ẹ̀ náà ni èèyàn kọ́lé ẹ̀kọ́ tí kò máa kó àwọn ọmọ ní ìsìláàmù bẹ́ẹ̀ so sọdà pàtẹ́ni jẹ́rìíyà ọkọ́líkalẹ̀ tó káwọn ọmọ òrukàn gbogbo ẹni tẹ́ bá ti wádìí tẹ́rí pọ́ ọmọ òrukàn ní dandan ẹ̀fì síbẹ̀ kan máa gbé bẹ̀ dìgbà táwọn náà bá lè dá dúró ọkọ́ mọ́síláṣí kalẹ̀ sọdà pàtẹ́ni jẹ́rìíyà so gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n bẹ́ẹ̀ nù sọdà kọ́ jẹ́rìíyà. nígbà tí àwọn yẹn bá ka tí ó ń kàkúkà ìkàkúkà máa bí ìtùkùtù wọ́n máa ń ka ọ̀rọ̀ yìí pé sọ́dá kọ́tù jàríyàtìn sọ́dá kọ́tù jàríyàtìn fífọmọgẹsẹ sàrà báyọ̀ ló bí àṣìṣe ìyàwó sàrà nítorí pé tí wọ́n bá fẹ́ àwọn bòmí wọ́n sọ pé àwọn ìgbowó ń tà wọ́n àwọn ọmọ tàwọn àwọn ọmọ tí wọ́n lọ́kọ bẹ́ẹ̀ ni sọ́dá kọ́tù járíà ni tí islam ò sì sọ pé kẹfìyàn ti sàrà má ti ṣe búrẹ́dì àsìkà ó máa ń bí àsìtú tẹ̀bá ti tútù kùtù ẹnì kí n tọ́lọ̀ ò ní kẹ́ẹ̀sì dáná bí ò ní kẹ́ẹ̀sì lẹ́ẹ̀padà sí sọ̀dá kọ̀tín járíyẹ̀tín. So nítorí pé ńgbà tá nàbì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ ó ní idha mata al-'abdu inqata'a 'amaluhu illa min thalathin gbogbo ntí ọwọ alẹyìn rẹ nísìn badal badal sì máa ń ṣe déédéé al-mubdalu minhu tankiran tó bá yẹ pé mubdal minhu kò ní alifu alam badal náà ní ní alifu alam tí mubdal minhu bá jẹ́ pé dọ́mà lọ́gbà kí ni badal náà gbà dọ́mà tí badal bá gba mubdal minhu bá gba fatha badal náà gba fatha tí mubdal minhu bá gba kẹsrọ badal náà gba kẹsrọ illa min wọn ni sadaqatin jariyatin na'atun wa náhù tó ń bú nù ó ní àti náhù àti sọ́rùfù bí wọ́n bá ti mà sí lọ́pẹ́ nù náà náà tí ẹ̀ máa ti jólódo tí ọ̀dá nǹkan mọ̀ àwọn alárúbáwá náà ti kó pé máa ń jahila shay'an 'ada gbogbo ní tìyẹn bá ti já láì mọ̀ ń parí ọ̀tá ni wọ́n máa mọ̀ nígbà tí wọ́n sọ pé fàálà yẹ fàálù fàcálà yẹfàcílù fàcálà yẹfàcúlù fàcílà yẹfàcálù fàcílà yẹfàcílù fàcúlà yẹfàcúlù ọpọlọ tí o wá gbé mọ. ó di mélòó mẹ́fà àwọn kà fún lóun káì fún lóun ọ̀pọ̀ sọ́rọ́ fún mi tó bá lọ bá àwọn èèyàn kan pé sọ́rọ́ àbí kí lóò gbé bẹ́ẹ̀ bá ti mà ní ọ̀pọ̀ ẹ̀nu náà <laughs> so that gbogbo owó kúkú fi so láì wá ma gbogbo orú àwọn náhó sọ̀rọ̀ fún bóòlù ti fẹ́ gbọ́ ebi ọgbẹrù ìtukùtù kànú ní bi tọlọ bí pé kọ kọ máa kọ máa ṣe sàrà láì sí búrẹ́dì ìtukùtù ìkàkùkà ló bí ìtukùtù torí ẹ̀ ló ti jẹ́ pé nínú ìmà ó pàtàkì gidigidigidi ẹni ìmà láyé yìí kò bá ti kéwì wọ́n pàtàkì kọ́kọ́kọ́ kọ́kọ́ mọ nǹkan kà torí pé wọ́n ní kọ́ ka nǹkan kàkàkùkà ọwọ́ afẹ́ sàlàyé ilẹ̀ wá fún àníràn ni ọ̀gbọ́ntọ̀ kàyé kásẹ̀tì lọ gbọ́ ló tù fún wa kásẹ̀tì ti wà lórí rẹ̀ nítorí wàá gbọ́ ọ̀nà wọn náà sọ ọ̀ọ́mọ kí ó kàkà because ẹni tí ò bá mọ nǹkan kà kò sí gbọ́ yín principle mà ní ó kàn jẹ́ pé sẹ́rí yunifásitì àtàwọn institutions kò sáyè ń bẹ̀ láti train àwọn ọmọ kan jìnnà ìdí inú tọ́pọ̀lọpọ̀ tó fi máa ń jáde ní yunifásitì level tí ò ní máa wé ká àyẹ̀wò lọ́wọ́ àmbẹ̀ olùkọ́ tí ò tiẹ̀ wá ìgbà tó sì wá sí ọkàn fún yín ní handout náà ni ìgbà tó sì fẹ́ kọ́ yín ẹ ti pọ̀ jù wájú rẹ̀ gbogbo àlàyé tí ń ṣe pé ẹ̀ńtọ́lọ́mọba ni kò yé ni o ẹni tí ọba yẹ bọ́lọ́ ń o ẹ ta o mo rò pé yé so bíbẹ̀ yẹn ṣé èèyàn mélòó ní oníkan máa kàkà kí ni àti ní primary àti ní secondary àbí òye bó bá yọ bó bá sì yọ tiẹ̀ nù but university wọn yẹ kó ń sin àwọn èèyàn jìnnà ńbẹ àti tìwé àti ti kíw náà ní gbogbo wàhálà yìí ti máa ń ṣẹlẹ̀ ọmọ mi wọn jáde ní ìsìn wọn ni kò ka kíw kò ní lè ka àbó ah, ló sọ àgbà dìgírì bẹ́ẹ̀ náà nìwé yìí sọ ẹgbẹ́ àwọn òbí láì ó túmọ̀ sí pé ìyẹn gbọ́dọ̀ kọ́kọ́ mọ nǹkan kà torí tó ọba máa kà ó ti tùkùtù kódà kó ṣe pé lárúbáwá ni ọ kó ṣe pé lárúbáwá ni ọ bí kò sọ pé kọ́dọ̀ kọ́ mẹ́tì sọ́láàtà kọ́dọ̀ kọ́ mẹ́tì sọ́láàtà ẹ ṣáàlà gbogbo yẹn mọ̀ wọ́n pé tí tí tí nọ́ọ̀sẹ̀ so eléyìí túmọ̀ sí pé nígbà fẹ́ sọ pé if help ó ní ìdìhábù ìdìhábù tàcálẹ̀ ìlàlùmọ̀dúrásátà. ìwé lèyàn wí tí o ṣe ṣe gbàtà dìgbà mọ́tòrásá. gbogbo èdè pẹ̀lú píríncípù tiẹ̀ so sọdọ̀kọ̀tìn jàrìyẹ̀tìn alákọ̀ọ́kọ́ náà ìwọ lè má lágbára rẹ̀ ṣùgbọ́n kò pè yàn láti ṣe fíìsì mọ́ kọ́rẹ́jì yàn ní máa ń kọ́ mọ́síláṣí ká ní máa ń kọ́ mọ́síláṣí ká ní máa ń kọ́ mọ́síláṣí ká inú wa kú àmì mi mọ́ kọ́rẹ́jì rẹ̀ gbàtẹ́ mi kú èmi náà ti ṣe sọ́dá pàjárí àlẹ́ mo rò pé gẹ́tì ẹ̀ nítorí pẹ́lú mi oríire ò pé ó rò pé tó o bá ti lówó kò sí dáadáa tí wọn náà lè rí ṣe ọwọ́ pé ìwọ ló péwùn tó fi ṣe dáadáa hàn lọ́dọ̀ lọ àdáàlò àlùkàyèrè kẹfà àìlè bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá darí èèyàn lọ síbi ṣe dáadáa ó dàbí ẹni tó rí fèèyàn ṣùgbọ́n ìlànà ẹni tó bá pé èèyàn pé máa pààyàn ẹ̀kọ́ náà ní commission so nísìnyí ó pè èèyàn pé ẹ máa gbẹ́ kànga ẹ máa gbẹ́ kànga ẹ máa gbẹ́ ìwòsí lówó tó fi lé gbẹ́ so lábẹ́ àkọọ́lẹ̀ ọlọ́run ó dàbí ẹni tó gbé àwọn kàǹgà sáyé kó tó lọ ẹ ọmọ òrukàn lọ́wọ́ àwọn ọmọ òrukàn wọn ò lẹ́nìkan wọn wọ́n sì ń ràn wọ́n lọ́wọ́ ọmọ orí kí wọ́n ràn wọ́n lọ́wọ́ náà ni bàbá yẹn kú lọ lẹ́yìn ikú rẹ̀ tí wọ́n náà bá kú ó mà ní náà. ìṣúlẹ̀ làwọn ti dàgà wọ́n gbẹ́sìn yìí gan ẹ̀ lè wọ́n tí lárúbá bá náwó rẹ̀ pé kẹ́sìn ọlọ́run lọ wájú bí kíbi láyé sẹ́yìn bá wá dúpẹ́ fún pé àjẹsàkọlọ́ ọ̀kọ́ ìràn nǹkan tó ṣe nǹkan tó ṣe à ẹ lè dúpẹ́ fún wa lórí kíní yìí o àkọ́kọ́ ọ̀ràn yẹn wa ni ọlọ́run ọba ló fún wa lówó kí làwọn náà fẹ́ sọ fọ́lọ̀ ń pa àfọwọ́ sí i ìwọ ọmọ ẹ̀yà mi tí wọ́n ti pè mí pé kí n ṣe dáadáa yẹn ọlọ́run ní dùn wọn ládàá rẹ̀ torí àdálò àlọ́ khairi kàfàìlì yóò tún yí sí ọ lórí nítorí báwọn ṣe gbẹ́sìn yìí dé torí ẹ a lè má lágbára owó táwa náà ti lè dà sí àmì ẹ má kọ ẹnu ẹ sọ fẹ́ni tó bá lè ṣe ọwọ́ pé wọ́n ti sọ̀hún ọwọ́ nu àkọọ́lẹ̀ pé ìwọ náà ní ládàárù tí wọ́n ṣe tọ eléyìí dá kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ilmin yontafa ọ̀bẹ ìmà tó fi màyàn tí wọ́n fi ń sàǹfààní àwọn olùmọ̀ sọ pé tí wọ́n ti sọ ìmà ìmà ìmà nínú ṣẹ̀ríyà nítàgbà lérò pẹ̀lú ẹni ìmà nípa ẹ̀sìn yìí ó ní ìmà tá a máa ń sọ̀rọ̀ mọ́ gbogbo àwọn ìmà tó ní í ṣe pẹ̀lú experiment tó ní í ṣe pẹ̀lú eléyìí furudul kìfàyà tó bá tiẹ̀ jẹ́ pàlú mà máa ń bùkátà rẹ̀ nù fardun ala sabilil kìfàyà sọ̀rọ̀ àyàn ni títí tá a fi rí iye nọ́mbà tọ́mà tá a bá ti rí iye nọ́mbà tá a níbi ó ti tó kù ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ pé ìmàkan àǹfààní rẹ̀ ìmàkan ọlọ́run pẹ́ ni tó bá nílé ìmàkan tó lè dọ́gba pẹ̀lú ẹni tí ò nírú rẹ̀ ìmọ̀ ẹ̀sìn ni wọ́n sọ mẹ́. ètò sì túmọ̀ sí pé anything ni wọ́n náà lè máa kọ́ láyé rẹ̀ kó di ọlọ́nà kó tún lọ kọ́ mẹ́sìn kí wọ́n náà lè bá alágbèéga yẹn. ṣùgbọ́n bí tí problem wà lọ́dọ̀ tiwa láfíríkà ni pé ó sọ pé tọ̀ ìgbà ti jẹ́ pé geography lèmi ń kọ́ èmi ò lásìkò fẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó sì lásìkò fábùkù nídìí ẹ̀sìn so nítorí de eléyìí báyìí àwọ̀ ilmin yuntafa'u bih àbí ìmọ̀ táwọn èèyàn fi ń sàǹfààní àwọn olùmọ̀ọ́ ni kì í ṣe dandan kó kọ́yàn pẹ̀lẹ́nu rẹ ó lè kọ̀wé lẹ̀ àìmọye gbogbo àwọn olùmọ̀ọ́ ní ìsìta ń kàwé wọn ta lórí wọn ta lórí wọn èyí tá a jọ gbáyé gan-an omi àárí àmọ́ tá a bá ń kàwé rẹ̀ ọ̀sàdúà ọ̀sàdúà so wọ́n mọ̀ gbalada ń tẹ̀ àìmọye ọ̀rọ̀ tó dojúrú kẹ́kọ̀ọ́ kan nu tíra àwọn ńlá kà tó ti yanjú tó wọn bá kọ́ ńkọ́ so àwa náà táwọn akẹ́kọ̀ọ́ táwọn akẹ́kọ̀ọ́ táwọn akẹ́kọ̀ọ́ táwọn náà fẹ́ kàn lọ bá náà ní káwọn náà má kọ̀ kankan àwa náà gbọ́dọ̀ tiwa náà kí ni àwọn náà fẹ́ fi tí ń bọ̀ ọ̀rọ̀ pé kò sí ta tún lè kọ́má àlàní ọ̀yẹ́ kọ́má ò sí lójú ọ̀nà wọn ni. torí pé ní ojú ọ̀nà tó ń kọ́má ẹ máyé tọ́pì lọ́wọ́ àti òní tíra so tí wọ́n bá mọ̀ wí kọ́ wọn náà kọ ètò ìwúlò ara ilẹ̀. sí pé a gbọ́dọ̀ kọ nǹkan tí ó wúlò fáwa náà lẹ́yìn ẹni tí ó wúlò fáwa náà lẹ́yìn ikú wa a gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn torí tó bá yẹ pé gbogbo ohun tí kálukú mọ̀ láyé lónìí àwọn ẹni tán kọ́ wa bóyá nítorí fáwa ń lẹ́kọ̀ọ́ tíjọba dálẹ̀ iná ni wọ́n ṣe kọ́ wa nílẹ̀ lárúbáwá so torí pé wọ́n ń gbowó oṣù káwá pé wọ́n ń gbowó oṣù náà ni ni wọ́n ṣe kọ́ wa tí wọ́n bá kọ́ wa ń kọ́ káwa náà mọ̀ á ní màá sọ àwa náà lára tá a bá pẹ́ lómi èèyàn kàn kú pẹ̀lú rẹ̀ èèyàn kàn yìí tẹ́yìn náà bá kàn yìí onáà tó pẹ́ lómi ẹ̀yìn tó náà bá tó pẹ́ lómi onáà tó pẹ́ lómi dáadáa yóò fi ní tán láyé àwọn ẹlẹ́mí yóò ní tẹ́fẹ̀ ọ̀bẹ ìmọ̀ tí wọ́n ń sáǹfààní yàtọ̀ sí mo fò ìmọ̀ àdánù bí ìmọ̀ nípa adán sẹ́wọ̀n pé mọ̀ lọ́nà ìmọ̀ òfò nìyẹn o ìmọ̀ àdánù ẹlẹ́mọ̀ hìsáàbì so bẹ́ẹ̀ ti ṣe máa ṣe yà ń wò ìmọ̀ òfò ìmọ̀ àdánù lílé yẹn o ilmu nujum ìmọ̀ nípa ara wọ̀ tẹ́fì máa wòra wọ̀ ìmọ̀ òfò ìmọ̀ àdánù lílé yẹn o ilmu sẹ́hẹ̀ ìmọ̀ àsàtì ìmọ̀ adẹ́ a'udhu billahi minash shaitani rajim ìmọ̀ nípa music ìyàwó kan tó ń kó ná ìmọ̀ ìmọ̀ àdánù gbogbo eléyìí. أو علم ينتفع به àbí ìmọ̀ tá a fi ń ṣàǹfààní ẹni tí wọ́n kọ́yàn nímọ̀ táwa fi ń ṣàǹfààní ó kú ètè lórí Islam nítorí pé bó ti ṣe nímọ̀ ìwọ lọ kó sọ́wọ́ rẹ̀ tó ń ti pé òpin dànù ẹ wọ́n bí wọ́n kó wọ́n kọ́ kí lọ́dọ̀ àfa àfa àti ṣe pé wọ́n ń gbẹ́ bọ́ lọ sórí ta. So àfa tó ṣe pé ń pọ̀fọ̀ ṣé mùsùlùmí wà lélẹ̀ náà láti pa àmọ̀túmọ̀ àfa babaláwo máa ń jẹ́ bẹ̀ tó ń torí di eléyìí báyìí eléyìí kò sí mọ̀ tó lè kọ́yàn tó ṣe láǹfààní lẹ́yìn ikú rẹ̀ torí pé kí ni mushrik aw ilmin yuntafa'u bih gbogbo ẹ̀ gbogbo dáná bí n sọ yìí ó ń bu káàtà kéèyàn jẹ́ muslim màdánù sọ pé idha mata al-abdu ó yẹ kó ti yé mbà pé idha mata al-abdu al-muslimu àmọ́ káfíìrì tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò sí nǹkan tó lè ṣe tí ó tún ní ládàámá lẹ́yìn ikú rẹ̀ wàkàdìmínà ìlànà àmìlú min amalin faja'alnahu haba'an manthura gbogbo sẹ́sán gbélé ayé tí ọlọ́run sọ de rúkú tátẹ́gùn gbé e dànù àwọn kẹfẹ́rì ni. tọ́ ẹlẹ́kẹta awwaladin salihin yad'u lahu rere tí máa ń ṣàdúrà fóbìnrin waladin salihin eléyìí muqayyadun bis-sifa ìyẹn ni pé gbogbo ọmọ kọ́ ló lè ṣàdúrà fóbi tí ó wúlò fóbi lẹ́yìn ikú rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ waladin salih ọmọ dáadáa wala salaha biduni al-ikhlasi was-sunnah ẹnìkan ò lè jẹ́ni dáadáa tí ò bá tí ó máa ń ṣe ń ti ń Allah. tó sì ń tẹ̀lé súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam. àmọ́ ká pé torí kó máa yí kówó kalẹ̀ fáwọn àfófò ó ní máa màálù pa ńgbà tẹ́ bá ṣàdúà tán ha ti kálukú fún wa gbọ́ ọmọ rẹ̀ tá nàbì wí lò ọmọ abúti pa màálù àwọn alààyè máa jò àwọn òkú ọgbọ́dọ̀ jẹ́ waladin salih ìyẹn bá fọmọ mẹ́wàá lẹ̀ sáyé kọ̀ wá rí sọ́ọ́lìhù kankan fi lẹ̀ nù le gbogbo wọn tọ́ọ̀lì iná ní kálukú táwọn kéèké ẹ bá kọ́lọ̀ ń dákun wa ó lè pé yẹn ojúkójú náà fi wò nu fámìlì yẹn máa fojú iná ni wọ́n jókòó bẹ́ẹ̀ ṣé sẹ́tí bàbá ń ṣe náà ni náà ń ṣe kéwù ẹ tí lágbájá ti di astronomers tọ́ka ti di geographer tọ́ka ti di kàlàǹfọ̀ọ̀bì kàlàǹfọ̀ọ̀bì tó ọmọ yìí ó ń sì mójútó ẹsìn nítẹ̀lé súnmọ́ ó lè má lówó àmọ́ ní sọ àlẹ́ òní tó bá ṣàdúrà fóbi yóò máa lọ bóbi gbogbo gbà sẹ́yìn náà ti mọ̀ pé tó máa pọ̀ mi sọ máa rí òun ò ní ṣàdúrà bá àdúrà kí ni ó ṣe àdúrà bídíà ó lè kó wọn ṣèjọ́ kẹta òkú. Mhm. òun ṣèjọ́ kẹjọ òkú òun ṣògójì ọjọ́ òkú òun fẹ́ ṣe ìrántí ọdún kìíní ìrántí ọdún kejì kó jẹ́ tó tí bàbá kú ọmọ ń bí díà làwọn máa ṣe. tó kù bá wa kú ṣé a lè bá a ṣe sọ́dá kọ̀járí à ká lè kọ́ mẹ́tíláṣí fún kakọ̀ mu ká fi ṣe sàrà ká lè gbé kànga ká fi ṣe sàrà ṣé a lè bá kọ́lé kí ó ká fi ṣe sàrà àkọ́kọ́ ni pété bá wo. ọ̀rọ̀ tá nàbì sallallahu alaihi wasallam ń sọ ń bí ó sọ nípa àmà ó tún sọ nípa ọmọ ó tún á sọ nípa sàrà sẹ́mi pé mọ̀ yẹn ìta nàbì ń sọ ń bí ẹni tó kú tí wọ́n máa ládàá rẹ̀ òun ló fi bẹ́ẹ̀ náà lọ́mọ òun ló ma o kìí ṣe pé wọ́n bí wọ́n bí bùn. torí làwọn olùmọ̀ sọ pé bẹ́ẹ̀ náà ló yẹ kí nítorí pé wọ́n sọ pé idha mata al-'abdu inqata'a 'amaluhu tẹ́rú bá kú tẹ́rú mùsùlùmí bá ti kú gbogbo sẹ́rẹ̀ tá ń kọ́ ládàá fún lórí rẹ̀ wọn ò ní kọ́ ládàá kan fún wọn amaluhu la amala ghayri yàtọ̀ sí sẹ́tẹ́lómi tì ìrẹsì ọlọ́kọ̀já rí àyẹn ìwọ ló ti o yẹsẹ kí bàbá wa kú ẹ̀yin ọmọ ìyá mi ẹja dáwó kágbé kànga fún bàbá yẹsẹ kí bàbá wa kú ẹja kọ́ mọ́sálásí kan ló kọ́ bàbá mo rò pé ó yé wa ẹni tó kù òun ló ti ṣe nǹkan rẹ̀ lẹ́gbẹ́ ọjọ́ pé ẹni tó kú náà ló fi màmá yẹn yẹ bó ṣe jẹ́ pé ẹni tó kú náà ló bí ma dáadáa torí amálò wọn sọ wọn dàtọ́ wáyé kó àwa kọ́ mọ́sálásí bùyàn kọ́ agbẹ́kànga bọ̀ kú bóòní àwọn olùmọ̀ á sọ pé wọ́n dà gẹ́gẹ́ bíi nígbà gẹ́gẹ́ bíi kí ẹ ra túwó fáláì nìkan jẹ́ kí ẹ wá sọ pé kọ́ lọ́n mú ládàá rẹ̀ lọ bàbá yín sẹ́wọ̀n kẹ́ ẹ ti sàrànù ọ gbalada bàbá rẹ màmá rẹ yọ gbalada sàrànù ló dìndì bẹ́ẹ̀ náà ní tẹ́ bá kọ́ mọ́sálásí tẹ́ fi ṣe sàrà ló kọ́ bàbá yín kànga ẹ fi ṣe sàrà ló kọ́ bàbá yín wọ́n gbalada sàrà ló dìndì wípé tọ̀ wọ́n fi mọ́sálásí ṣe sàrà fún un so yọ gba ládàá pé fi mọ́sálásí ṣe sàrà fún àmọ́ kò ní wà continuous torí ètò ọwà continuous òun lè téèyàn ṣe kí ni fúnra ara rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá gbẹ́ kànga pé òun àwọn gbẹ́ fún kọ́ máa gba aládà rẹ̀ lódindi kànga lódindi ọgbà aládà rẹ̀ kí ẹ ṣe pé wọ́n bá ṣe ń pọn èyí tó ṣe pé wọ́n bá ṣe ń pọn lọ́mọ gba aládà òun náà lè tó ṣe kí ni tó fowó ara rẹ̀ sí. wọ́n wá sọ pé ó dáa tó bá jẹ́ pé ẹni tó kú yẹn kò gbẹ́ kànga kò sì kọ́ mọ́ṣáláṣí ṣùgbọ́n ọkọ̀ àkọọ́lẹ̀ kó tó kú pé ẹ mú nínú ìdákanu mẹ́ta dúkìá mi ẹ̀kọ́ mọ́sálásí nínú rẹ̀ gbé àwọn kànga lọ kọ́pọ̀ tó wọ́n ní tó bá jẹ́ pé inú owó rẹ̀ wọ́n ti ṣe yọ wà nípò òpó náà ló ṣe nígbà tó ẹ̀kọ́ owó rẹ̀ ni wọ́n fi ṣe àmọ́ àkànṣọ pé kí ló dé kílẹ̀ ń wọ ọ̀ràn tẹ̀ sí kẹ́ẹ̀dùn ẹ̀rú kílẹ̀ ń bà kíní ń gbà yín lẹ́rù ṣé pé wọ́n mọ̀ tán lójú ayé yín ni àmọ́ síbẹ̀síbẹ̀ tó bá pé nu owó rẹ̀ wọ́n bá ti ṣe ládàá rẹ̀ náà tún máa lọ fún un ní gbogbo ìgbà táwọn èèyàn bá fi ń ṣàǹfààní tó eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró sí lónìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa là ń bẹ̀ ó sì wá lọ́kàn nínú àwọn tí ó máa ṣe dáadáa sáwọn òbí wọn àwọn òbí yẹn ń bẹ láyé àbí wọ́n ti kú ọlọ́run ọba ẹlẹ́dàá kó sọ wá máa rí fáwọn òbí wa. wọ́n sọ àwọn òbí náà lẹ́ni rí fáwọn ọmọ wọn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. bẹ́ẹ̀ ni sọ́dọ̀kọ̀ járí àná ni. tí wọn bá ti dí àwọn èèyàn lọ́nà láti wàá máa pọn sọ́dá pàjárí àná kódà kó ṣe pé àwọn ará ilé rẹ̀ náà lásán ní mú sọ́dá pàjárí àná kó ṣe pé ìyàwó àtọmọ nìkan ní mú sọ́dá pàjárí àná lópin ìgbà tó bá ń wúlò fáwọn èèyàn lẹ́yìn ikú rẹ̀. mi béèrè ìbéèrè pé àwọn onímọ̀ pa bísíǹsì kan sí ọ̀wà lówó lọ́wọ́ àwọn ará nìkan tó lówó lẹ́gbẹ̀ẹ́ láwọn lọ bá àwọn anìkẹ́ni yẹn gbó sílẹ̀ lápẹ̀rẹ̀ ní ẹgbẹ́ ọ̀dẹ́ta wà sílẹ̀ wa tó bàtà àwọn lọ fi owó yẹn ra nǹkan yẹn wọ́n sọ fẹ́ ni ẹ pé kó ta kíní yẹn fáwọn bí a bí one twenty thousand. ṣé kẹ́hìn ẹni tó gbówó kalẹ̀ kó ta ọjà yẹn fáwọn one twenty kó fa uh, àwọn lẹ káwọn fèsì rẹ̀ gbàtẹ àwọn tó ń sanwó náà wọn ń dà pé dáhùn bá tó rówó. bẹ́ẹ̀ ní táwọn bá gbé abíyábí mọ́ǹtì báyìí ni a ti san máa ti sanwó yìí ni rìbá gidi kẹsì ṣọ́ra transactions bẹ́ẹ̀ torí tuma rẹ̀ nínú ṣẹ̀ríà ni pé ọfẹ yá hundred thousand fi san one twenty thousand amẹ́fẹ́rù tẹ́ lọ ra ọjà tẹ́ lọ ra ẹ ti ṣe bójúbójú mo rò pé yé wa kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀la kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀la owó èso ìlọ yáwó tẹ́lẹ̀ kọ yáwó kó fi ṣe business kó sì sanwó rẹ̀ padà kò fẹ́ mà nítorí ọba fi ṣe kọ́sáàmà ti fi ṣe haram so wá yá hundred thousand wọn náà fi ṣe business wá sì sọ pé títí ìgbà báyìí ni màá san sàmánì ìsinyìí báyìí ẹ̀yìn arajà hundred thousand. tó náà ma àwọn san one twenty padà fún kó fi wọlé pẹ̀lú ọjà àmọ́ ń gbọ́ bá tó tó tajà náà lọ́sàn-án so ọyá hundred thousand wọ́n fẹ́ san one twenty ní ribani kẹ́ni tó sì gbaru owó náà kọ́ sọ́ra tó o bá fi lè gbaru ẹ̀ ìparun gbogbo dúkìá rẹ̀ ti sẹ́ńtẹ́ǹsì ẹ̀sìn tí ó jóná kọ́ náà yàtọ̀ sílẹ̀ nígbà náà bí ṣe ṣàdúrà lẹ́sìn náà. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní sọ̀látùl jánásà náà ẹ̀ tún ṣàdúrà fúnra yín. اللهم اغفر لحينا وميتنا وحاضرنا وغائبنا وذكرنا وانثانا so ẹ ṣàdúrà fúnra yín náà Ọlọ́run forí jìn àwa tá a wà láyé láti kú àtàwọn tó ti kú láàrin wa ẹni tí ń bẹ ń bí ẹni tí ó sì ń bí. ẹni tó kú tí ò sí sàkátì jẹ rẹ àti wọn pín ogún ọmọ rẹ wá òkú àti bàbá yìí ti sí ogún tí èyí gbà tó jẹ ní fún sàrà ni sàrà yóò gba na rẹ lódindi torí ẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá sọ pé aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'a àtàwọn bàbá yín àtàwọn ọmọ yín tí ó sèyìn láǹfààní jù tó súnmọ́ èmi kàn kó gbogbo two million lọ fi kọ́ mọ́tíláṣí pé wọ́n fi ṣe sàrà fóbi mi bàbá mi ọgbà aládà pé wọ́n fi mọ́tíláṣí two million ṣe sàrà fún kì í ṣe tí ọmọ lọ lójoojúmọ́ but ládàá pé wọ́n fi two million ṣe sàrà fún kódà bí ládàá pé wọ́n fi two naira ṣe sàrà fún àyàfi tó bá yẹ pé ẹni tó mú two million yìí tó fi ṣe sàrà fún ó ní two hundred million láyé kí ni two million jẹ́ lẹ́gbẹ̀ẹ́ two hundred million èmi sì fi two naira ṣe sàrà nítorí pé two naira yín so three naira péré náà mo ní láyé kí lèmi kí lọ́jà máa ń náwó mi ọjà máa two over three torí ẹ̀ lànà bisalòlá àdìsúnà sọ pé kọ́bọ̀ kan á máa borí ẹgbẹ̀rún kọ́bọ̀ nítorí pé èmi tí mo fi kọ́bọ̀ kan ṣe sàrà hàn bóòlọ́ jẹ́ sí tó kù ó túmọ̀ sí pé dajì gbogbo dúkìá mi wọ́n sì mú one hundred million ó fi ṣe sàrà wọn á wò ó pé kí ló já sí kí ló jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó kù wọ́n rí pé dáka mi ẹgbẹ̀rún ni pé àjẹ́ pé kọ́bọ̀ kan borí ẹgbẹ̀rún mílíọ̀nù àkọ́kọ́ náà nínú súnà anábì ìyá ń jẹun tó gbóná wọn fẹ́ wọ́n ní kí ló dé tó fi ilẹ̀ kó tutù ṣùgbọ́n àmọ́ ẹjọ́ oúnjẹ gbígbóná nǹkan kọ̀ bá láàfin àmọ́ ó tún takò súnà nàbì sallallahu alaihi wa sallam gbogbo àná sì mà bẹ́ẹ̀ kí ló dé tó sọ pé kọ̀ gbígbóná fẹ́ sùn ẹ̀yin ẹ̀ dàbí ẹnu kẹ́ẹ̀kan máa dáǹsù so ẹni pé ìkánjú àtàì ní sùúrù ìní máa dé ká sira wa léṣe so kí láǹfààní oúnjẹ tá a jẹ tuntun bí ààrẹ fẹ́jẹ́ kó tutù bàtí wọ́n ní má fẹ́ látẹ́gùn kò túmọ̀ sí má fẹ́ lábẹ́bẹ̀ olùkọ́ yé wa o lè fẹ́ lábẹ́bẹ̀ o sì lè gbé síwájú fáàn ṣùgbọ́n atẹ́gùn ẹnu ẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ nítorí pé aburú máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó bá fẹ́ oúnjẹ látẹ́gùn pẹ̀lú ẹnu rẹ̀ itọ́ lè já sí ìwọ lè jẹ tọ́ rẹ mú oúnjẹ o kọ́ ọmọ òpé kò burú ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì lè wà ń tòsí tí ń retí kọ jẹ kù fún ṣé wọn máa jẹ tọmọúnjẹ tán jẹ tọkù ṣé àwa náà gbé àwa náà ní gbé lẹ́yìn náà wọ́n ní ká máa jẹ oúnjẹ tó gbóná ká máa ṣe sùúrù fún àmì ọ̀kájú àná kí ló dé tó lè ṣe sùúrù lóòótọ́ ọ̀nù kọ́ltsọ̀ wà o a lè gbóúnjẹ míì tó bá tutù tó tutù ju ringidi kò ní ṣe jẹ ọdọ ẹmẹjọ tutù ringidi ẹmẹjọ tutù kọ lọ́wọ́ọ́rọ́ lọ́nà tí ó fi jẹ́ wípé kò séyín léṣe kò sì bàjẹ́ náà. tí èèyàn bá dábí foundation rẹ wípé kí ládàá ẹ̀rọ sára òbí èèyàn tó foundation rẹ pé wẹ́rọ gbẹ́gbẹ́ òun gbé ìjọba ìgbẹ́ ọkọ̀ mọ́sáàsì rẹ̀ ìjọba ìwọ̀n ó díndín ní bàbá ọmọ àgbàlagbà <laughs> torí kìí sówó rẹ̀ kìí sówó rẹ̀ kìí sì sọ̀rọ̀ ló ṣe kalẹ̀ ṣùgbọ́n gbà mí àwọn òbí mi gbọ́n ẹ̀dá àwọn ọ̀pọ̀gbọ̀n akókòsẹ́ rówó yìí owó ilé ayé yìí àǹfààní rẹ̀ wà fẹ́ni tó bá lò dáadáa ni táwọn bá lò dáadáa ó lè jẹ́ pé àwọn ọmọ tá a fi sílẹ̀ àwọn náà fi ra àlùjànnà ẹni tó kówó jọ òun lè má ra àlùjánnà náà sànù wa tó nínú bẹ́ẹ̀ ti lé lówó yín dáadáa ni pé kẹ́ẹ̀tì mà láti sìn èèyàn sì sọ pé dọ̀là bó dẹ́yìn twenty years tọ́lọ́ lọ́mọ ẹni tó dìgbà so èèyàn ti lákọ̀ọ́lẹ̀ ní sí pé tí mo bá kú one over three dúkìá mi àmọ́ one over three pọ̀ ẹlẹ́ni one over four one over five one over ten ti dúkìá mi o ẹ̀yin ọmọ ẹ jẹ́ kí one over ten yẹn kọjá sí bóyá ilé onílé kan tí máa bí owó dáadáa ẹ jọ já sí ilé tó wà níbí báyìí tẹ́ bá rẹ̀ tí ò bá ju one over ten lọ tẹ́ bá ṣírò rẹ̀ tí ò bá ju one over seven lọ tẹ́ bá ṣírò rẹ̀ tí ò ju one over three lọ wákfù mi nù mo rò pé yé torí pé ọlọ́run bá fi ìdá kan nu mẹ́ta dúkìá wa ṣe sàrà fún wa pa lè lò lẹ́yìn ikú wa gbogbo owó tí ilé yẹn bá wá ń bí ẹ máa mẹ́ńtẹ́ẹ̀nì rẹ̀ nínú owó gbogbo owó yòókù tó bá ṣẹ́kù ẹ máa fi kọ́ mọ́ṣáláṣí káyé ẹ máa fi gbẹ́ kànga káyé ìwọ ọlọ́mọ gbalada rẹ̀ continuously torí pé owó rẹ̀ ni kódà wọn lè sọ di foundation foundation rẹ̀ tó ti kú foundation rẹ̀ ni wọn máa ran àwọn èèyàn lọ́wọ́ ẹ̀yin sì mọ̀ pé inshallah tí nǹkan kan bá ti ṣe lé sílé sì ń bí owó fọ́ǹdì yẹn wọn máa wá náà ni so bàbá yẹn ọmọ sàǹfààní mi bẹ́ẹ̀ àwọn lárúbá ṣe máa ń ṣẹnu iná lórí ti pọ̀ nílẹ̀ lárúbá wa orí pọ̀ gan nísìnyí ẹ rí i pé ilé yẹn táwọn ọmọ bá tún mọ owó mẹ́ǹtẹ́ǹ ó lè bí ilé mẹ́wàá mi wọ́n lè fókọ̀s lórí pé owó táwọn bá ti jọ àwọn fẹ́ ra lé mi yóò mọ̀ wà under that foundation wọ́pù wọn ejogun rẹ̀ yóò mọ̀ wà bẹ́ẹ̀ títí láéláé so ilé kan di mẹ́wàá ẹ dákun orí mélòó ni wọ́n ṣe fún bàbá wọn yóò ti pọ̀ jù yóò ti pọ̀ jù tó eléyìí ń jẹ́rù sí jẹ́ sàmọ́ foundation tẹ́lómìn kan ṣe fún bàbá yẹn yóò máa gba aládà rẹ̀ lódìndí pé tọ̀ wọ́n fi lé tó jẹ́ twenty million ṣe sàrà fún bàbá tó kú ọ wà fi ilẹ̀ tí ó filẹ̀ àwọn ọmọ tí wọ́n fẹ́lẹ̀ wò lè pín dúkìá àwọn ọ̀tá mi ìwọ̀n yẹn tó ẹni tó jẹ́ bàbá ta ó wọn lọ sí sí ìtẹ ìgbà tí ẹni tí yóò tẹ̀lé tọ́wọ́ kú àwọn ẹ̀wọ́n ní pé orí táwọn ti ti ibi ilẹ̀ tí bàbá wọn fi lẹ̀ àwọn àbúrò kan tẹ̀lé wọn ní àfihàn ìtẹ́ ni ó ti yẹ lọ sí ṣùgbọ́n torí pé àwọn náà wọ́n ti rìn nǹkan fọwọ́ mú òbí tí wọ́n lè yarí délé ńgbà yìí wọ́n ti wá sí sí ìtẹ́ ọ̀kan lára àwọn àbúrò wa yarí nítorí ìdíwọ́ àtàlẹ̀ wọ́n ní sí wọ́n lè ta ilẹ̀ pẹ̀lú pé wọ́n ti sọ fún àwọn ọmọ pé wọ́n á wù bàbá àwọn ìbùkún tí wọ́n sin bàbá yẹn sí bàná. nísìnyìí ṣe tó gbà lérò ni pé àwọn talẹ̀ wọ́n pín dúkìá bó ṣe yẹ ẹ̀kọ́ ta náà ni wọ́n máa talẹ̀ mọ́kù náà ni wọ́n tó kú mọ́lẹ̀ kílà kílà yìí náà kílà wá débi kan lọ àìmọye ṣe bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ pé wọ́n talé gan mọ́kù lẹ́kọ̀ọ́ tó wọ́n ní kí wọ́n kó pàǹtí yín kó bí so nígbà táwọn wí lẹ́rọ̀ sẹ́wọ̀n kí wọ́n gbọ́ so wọ́n wá àwọn ọmọ lóòkù wọn ní lè yọjú mọ́ wọ́n lè wá lọ pé àwọn town council wípé kí wọ́n wá gbé lóòlù bàbá wọn fá so dípò kẹ lọ sin bàbá sórí tẹ́ so irú àwọn ọmọ tí ò gbọ́rọ̀ ẹ̀rì kí wọ́n kábàámọ̀ tí wọ́n bá gbọ́n kí wọ́n tètè forú bojú wọ́n lọ gbé bàbá wọn kó mẹ́ torí pé lẹ́yìn wọn yẹ kí wọ́n tà náà ní kí fẹ́ máa tutù ọjọ́ bó ti ṣe jẹ́ dáa síbèrè síbèrè pé kí ni ìdájọ́ ọkọ àti ìyàwó tí wọ́n ń bára wọn láyè tó pọ̀ tí wọ́n wà ní wòrò. bó wọn ṣe wá fẹ́ wà ní nígbà tó ti fẹ́ yà wò ọjà bó ti ṣe jọjà. ìbéèrè kejì wọn ní pé obìnrin kan wà sórí pé ìyá rẹ̀ ló tó bàbá rẹ̀ ò tẹ̀ nínú ẹ̀wù kéré mọ́ pẹ̀tù wá fẹ́ sí ìgbéyàwó wọn á yọrí pé dandan ńlá ilé ìyá rẹ̀ ló ti ẹ̀ wọ́n ti ṣe náwó ìgbà àkọ́kọ́ kò sí ìtọ́ka ìsìlámù pẹ̀lú lẹ́yìn ebi náwó kì í sá sí ìyá rẹ̀ ní òsì lọ́kọ̀. rárá o àfi tó bá yẹ kó fẹ́ lọ kábọ̀ ọ̀fẹ́ lọ ṣe ìsìnà kábọ̀ ìmọ̀ tó bá kéde ọkọ nílọ kódà kí bàbá yẹn kọjá yìí pé ìyá yẹn ń bímọ yẹn lọ́wọ́lọ́wọ́ ní tún lòlùkulù ọmọ ń jáde ní tó ń lùlùkulù ní forí rẹ̀ sọ̀gìdì pé ó kù ní ó kù ní ó kù ní àbí òye bàbá náà ni ó fi lọ́kọ òfin ọlọ́run ẹnu ọmọ òsì rán tó ń pé bàbá kà yí bàbá kíní kan yí báyìí pé ó lẹ́tà ó lẹ́tọ̀ sí gbogbo ẹ̀ bàbá ẹ̀ ọjọ́ ìbí tí wọ́n ẹni tó ṣe ápùlù nìkan lè wò ní lẹ́yìn àtọ́ kò ṣe èmi lọ́sàn nínú mi ẹ̀ máa ṣe ápùlù nìkan sí nìkan ẹ̀ ṣe. ètò ọdọgba ni pé kò sí ètò ọdọgba ni pé kò sí. lẹ́yìn wá àgbà náà gan-an kí ló sùn dédì zina àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọ̀dájú pọ̀ gbádùn. Thank you.